admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní number aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanna road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asalafi sí abu ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pẹ́ zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ̀ká máa lọ. إن الحمد لله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 ọba tó yẹ pé gbogbo ìgbà náà ló yẹ ká máa fọpẹ́ fún ọ̀nà tá a máa gbà yín tá a máa gbà fi ọpẹ́ fún òun náà ni ìlànà tó bá bá òfin àlọ́ àti ìlànà tí àníbi wa Muhammad tó gbà wá fún wa látọ̀dọ̀ olúwa rẹ̀ kì í ṣe pé tá fẹ́ dúpẹ́ fún kì báwa la ń bu ọpẹ́ yìí nínú òòlù wa rárá ẹ bá fẹ́ yin àlọ́ tó bá fẹ́ dúpẹ́ fún ó tún gbọ́dọ̀ lo ìlànà tí àlọ́ gbé kalẹ̀ tó ní ká fi dúpẹ́ fún un. oríṣi ọ̀nà làwọn yẹn ń gbà dúpẹ́ tí àlọ́ bá ṣe orí fẹ́ lómi orí àlàáfíà ni orí àrífìkì ni orí ọmọ ni orí pọ̀ gan ẹlòmíì lè fi ijó mọ́lẹ̀ ijó gidi ni o yóò lóun fi ọpẹ́ fún dání o olúwa ìlànà ilé ìlànà burúkú ni àlọ́ ò ní ìtìjó wa sábà bí ẹni ẹ náà nìsín ó lè dúpẹ́ náà ẹlòmíì lè mọ fò sókè ó sáré lọ ó tún sáré padà áà wúwú wíwì áà eléyìí sì lànà ọpẹ́ èyí sì lànà rẹ ìkan nínú nǹkan gbòógì bí ẹ fi máa ń dúpẹ́ fún àlọ òun ni tọ́ àtúwú wà tọ́ ẹ bá ti ń tẹ̀lé àṣẹ àlọ tó ń tẹ̀lé ìlànà ànábì òun dúpẹ́ fún àlọ òun yẹn ni ọ̀nà tá a máa ń gbà fi ara wa dúpẹ́ ọ̀nà kejì tá a máa ń gbà fi dúpẹ́ oore èyí tí ṣe fún wa òun náà ni àṣùkúrú bìbìkà ẹ̀ kí a fi ahọ́n a fi ẹnu wa a fi dúpẹ́ fún Allah a fi dúpẹ́ fún Allah pẹ̀lú gbólóhùn wípé alihamudulilayi rabbil gbogbo ẹ̀yìn kó máa jẹ́ ti Allah ọba tó dá ogun ẹ̀dá rẹ̀ tó dẹ̀ rí wọn. ó ní nǹkan méjì àbí ọ̀nà kẹta tá a fi lè gbà dúpẹ́ oore tí aláwọ̀bá ṣe fún wa òun ni ká mú nínú dúkìá wa ká mú nínú dúkìá wa ká tàṣọ dákọ̀ pẹ̀lú ẹ̀ ká fi ṣe sàárà pẹ̀lú ẹ̀ bóyá ká fún àwọn aláìsàn àbáwọn tán àwọn mọ̀fìdájú àwọn tán wá bùkátà àbíbá àbíbá àbáwọn tó wà nínú ìgbèkùn kan á fún wọn nínú dúkìá wa tó dáa yẹn nǹkan yẹn náà ń kọ́ ń dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala oníkà mélòó báyẹn ìgbà mẹ́ta sábà tí ń tẹ̀lé àṣà lọ gbogbo ẹni tó tẹ̀lé àṣà lọ kò dúpẹ́ fún Allah kò sí bó ṣe lè ṣe nǹkan àkọ́kọ́ tó le jù tó lágbára jù láti fi dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ike ó ṣoore fún wa orí ẹ̀sìn orí ayé orí ọmọ orí ẹ̀mí orí kìnnìkan gbogbo orí tí wọ́n ti fún wa yẹn nǹkan àkọ́kọ́ tó lágbára jù wọ́n kún ló wà ní apex òun ni kó má tẹ̀lé àṣẹ rẹ̀ kó dẹ̀ má tẹ̀lé ìlànà ànábì rẹ̀ á ọ̀gá lẹ́yìn gbogbo ẹni tí wọ́n ti ń tẹ̀lé àṣẹ Allah gbogbo ẹni tí wọ́n ti ń tẹ̀lé ìlànà ànábì bàbá ńlá ṣàkóso ẹni tí ó dúpẹ́ fún Allah òun ló ga jù ìkejì ni káfẹ́ ẹni dúpẹ́ adúpẹ́ fún àlọ́ ní ìlànà ànábì kí ni mo pè kẹta ẹ̀ẹ́ òun ni ká mú nínú dúkìá wa dúkìá wa àbí dúpẹ́ fún àlọ́ ká fún àwọn aláìní àbí àwọn tó ní ìdìbò yìí ṣe pé wọ́n jẹ́ aláìní ṣùgbọ́n ní táìpù yẹn wọ́n ní bùkátà sí nǹkan yẹn ká fún wọn àbáwọn tán wà nínú ìgbèkùn nínú ìṣòro ká fún wọn nínú dúkìá wa láti yọ wọn kó bẹ ìyẹn náà ìlànà kan ní nínú ìlànà tá a fi wọn dúpẹ́ fún alọ tààrà sùnyẹn ló pàṣẹ pé gbogbo ìgbà ni mùsùlùmí gbọ́dọ̀ máa fi ọpẹ́ fún alọ alákòójú ọkọ ṣe àlékún orí fún ẹnìkọ̀ọ̀kan wa àlékún kí a ti bẹ̀kọ́ máa bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam ànábì náà nínú ọ̀nà tá a lè gbà dúpẹ́ fún òun náà orí tó ṣe fún wa orí ìdáyà tó ṣe fún wa wọ́n lù torí ẹ̀ wọ́n lè nílùú dúpẹ́ ti bí lọ́mọ wọ́n lè dànù torí ẹ̀ wọ́n lù torí ẹ̀ wọ́n jẹ́ níyà torí ẹ̀ wọ́n gun ní nǹkan torí ẹ̀ ọ̀nà tá a lè gbà dúpẹ́ fún òun náà pé ọ̀gbọ́ wa nábì ó ṣe òtálọ̀ òun ràn iṣẹ́ tó jíṣẹ́ fún wa àkọ́kọ́ tó ga jù òun ká máa rẹ̀ ká pa àdáda lẹ́sìn ìlànà sáni bí fún wa gẹ́gẹ́gẹ́gẹ́ gan oníkàmọ fi ṣe kan kódà kó kéré ọbẹ ni ẹni yẹn gangan òun náà ń pè ní ahlu sunna the people of sunna àwọn tó ń fi sunna rẹ ọgá orí ni àmọ́ fi sunna rẹ bi afẹ́ kírun ìlànà tá a gbà sí ìlànà tá a ní ìlànà rẹ bi afẹ́ gbàwẹ̀ ìlànà wọlé àgbàgbà ìlànà rẹ bi afẹ́ yọ sàká ìlànà wo lágbàgbà ìlànà ànábì afẹ́ kíyàn ìlànà wo lámọ̀ lò láti máa fi kíyàn ìlànà ànábì afẹ́ ti sàárà ìlànà wo lágbà máa fi kíyàn ìlànà ànábì afẹ́ yọ sàká ìlànà wo ìlànà ànábì gbogbo nǹkan tá a fẹ́ ṣe láyé afẹ́ lọ sí hajj ìlànà ànábì àní ìlànà míì afẹ́ ṣe àzíkìrì ìlànà ànábì wọn rẹ wọn ṣe ká sí aṣọ funfun wọn rẹ wọn ṣe ká sí aṣọ dúdú wọn rẹ wọn ṣe ká máa pariwo ní mọ́ṣáláṣí ó fẹ́ ṣe àṣìkiri fún àlọ́ọ̀hùn náà ìlànà níbi náà ló lò ó fẹ́ ṣe dáadáa sóbì ìlànà ànábì ó fẹ́ ṣe dáadáa sọ́mọ ìlànà ànábì ó fẹ́ bínú ìlànà ànábì ó fẹ́ yọnu ìlànà ànábì kò sí ọ̀gá oore téèyàn lè fi dúpẹ́ wípé ànábì ó ṣeun ọ̀dálọ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tó jíṣẹ́ fún mi o òun ni ká máa fi súnà afẹ́ múra ìlànà ànábì ìmúra wa lọ́kùnrin ìmúra wa lóbìnrin yóò máa ṣe kò ń gẹ́ pẹ̀lú ìlànà tánábì fún wa afẹ́ sọ̀rọ̀ ìlànà ànábì ó rà dáná fẹ́ bínú ìlànà ṣẹ̀ríà náà tún kọ́ wa pé ìlànà wo làá gbà bínú ó rà dáná fẹ́ yọnu síyàn ìlànà wo làá yọnu afẹ́ báyàn ṣe ìlànà ànábì àfẹ́ báyàn ṣe mọ́ ìlànà ànábì ibẹ̀ lórí ilé wà náà tába ti lè ṣe òtítà ọ̀nà àkọ́kọ́ nìyẹn fún tànàbí ọ̀nà kejì láti fi dúpẹ́ fún ànábì tó ọ̀gbọ́ ànábì ó ṣe o lálẹ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ ọ̀nà ìṣiṣẹ́ fún wa òun ni asọ̀láàtù àtẹ̀sílímù àti kámọ̀ sí asọ̀láàtù àti àtẹ̀sílímù àtẹ̀sálàmù àmọ̀ fànàbí fún wa lọ́wọ́ gẹ́gẹ́ ló sọ̀nà gbọ́n sọ́lù àléyé wàsálìmù tẹ̀sílímù èjì wàsálìmù tẹsílìmù àtàlámù ni èyí ìsìlámù ṣe ìlànà wọn lọ́la tún gbà ṣe ìlànà ànábì náà sọ ni tó bá tún lọ gbé ìlànà ní ìṣe òní ládàá yọkà kò sẹ́ni tó wọn ní sọ̀rọ̀ àti olùfàtì ètí ìlànà ànábì ẹnìkan ló dálẹ̀ fún rẹ ẹnìkan ló dálẹ̀ fún rẹ ànábì òun ti jẹ́ sọ̀rọ̀ àti olùfàtì òpó àwọn sàbí òun ti jẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àti tùǹjì náà ẹnìkan kan rán àwọn èèyàn ló dálẹ̀ sọ̀látù bè ṣíṣí ẹnìkankan ò rán yàwó látòlì kamal ẹnìkankan ò rán gbogbo àwọn asọ̀làwàtù ẹnìkankan ò rán bí ó ń lé sọ̀látù táwọn ẹbí rán ọ ó dẹ̀ lámẹ́lẹ̀ fúnra ẹ̀ òun náà ni asọ̀látù wọ̀sẹ̀lá ó wà ní sọ Bukhari nígbà tí ayé àti bùkà yẹn sọ̀kalẹ̀ sọ́lù alayhi wa sallimu taslima àwọn sàbí gbọ́ lábàbá dẹ̀ nìkan but nígbà tí wọ́n gbọ́ pé ká máa ṣe nǹkan méjì fún ànàbí asọ̀láàtì àti asàlá tẹsílìm wọn á lọ bá nàbí lárúbáwá dẹ ni wọn ọmọ lárúbáwá ni wọn wọn gbọ́ lárúbáwá ó fi àṣeyàn tòun ti bẹ́ẹ̀ wọn àjókòó kí wọ́n rọ lárúbáwá fúnra wọn láti máa fi ṣe àṣọláṣọ ọ̀sẹ̀lá fún àwọn àwọn tòun ti wọ́n ti jọ́ wọn lárúbáwá níṣẹ́ ni wọ́n lọ bá nàbí ọ̀gbọ́n ànábì ayé àti sọ̀kalẹ̀ alọ́ pa láti ká máa ṣe àṣọláṣọ àti kíni fún ọ assalam kayfa nusalli alayhi fún láti máa ṣe wàláì àwọn sàbí dáadáa àwọn abàjẹ́ gan abàjẹ́ gan wàláì ẹlẹ́bí ò mọ̀ sọ̀látù Ibrahimiyya ó dẹ̀ mọ̀ sọ̀látù nífàtì ẹ lọ òde náà àwọn òde dídá táwọn yẹn máa ń lọ káàkiri ẹ ní gbọ́dọ̀ tó pẹ́ ṣe àsàlátù fún ànábì ti súnà sọ̀látù nífàtì kò ní ká o kò ní ìka kò sí táìmù fún ọ wọ́n èyí ka ó ti parí ẹ̀ kò sí táìmù ó fẹ́ gbowó tiẹ̀ ni kódà kan ní kankan lè yíra fi kò ní ìka ó sàn yín ni lè yíra fi mẹ́ta mẹ́ta òwò ka mẹ́ta ìwọ oní táìmù láti ka mẹ́ta lè yíra fi mẹ́ta mẹ́ta sọ nítorí náà àwọn ìyá àwọn ọmọ olóòkú náà gbogbo yẹn bọ́ta àwọn bàbá fẹ́ rí yóò pọ̀ síta yóò tún afojú wò wọn ètí aṣọ rẹ̀ bá sọ̀ǹtọ̀ dáadáa nínú wọn ó ti rí lè sọ dà pé iṣẹ́ wo ni wọ́n ṣe rí ẹ̀ka báńkà lóhùn ọ̀gbẹ́ báńkà ni wọ́n ń kọ́ ọ̀gánáìsà ni ìmúdọ́ á máa ní ìdílé rẹ̀ ìwọ kíní yẹn fẹ́rí ẹ̀ làwọn ti parí òní ìdí àdúrà ọ̀gánáìsà òní ìdí àdúrà tiẹ̀ <laughs> wọ́n ìkà sàárì bá ti kankan gómọ̀ gómọ̀ kí ni ẹ sọ dídá ti kà fún mi rí ẹ bá rí bẹ́ẹ̀ kó mu wa àtà lọ́dọ̀ haúsá sàárì bá ti gómọ̀ gómọ̀ mẹ́wàá mẹ́wàá níbo ẹ̀yìn ó kà tán ẹ̀ka mẹ́wàá wọn kárí mo ti ń sọ wọn láti kékeré ni òye kà kò sí táìmù fún wa ẹ wá wo àwa tá a jẹ́ àlùsùn náà dáadáa à ń jókòó tá à ń ṣe àgbàlá tó bá rẹ̀ bí à ń ṣe ọ́n dúró ẹ̀dá à ń ṣe jù bẹ́ẹ̀ lọ sọ̀lá tó ìbọ̀ ẹ̀dìjà àwọn sàbí wá bá nàbí pé àrẹ́bí kẹ́yìfà ní sọ́lé àrí ó láti máa ṣe sọ láti rìn fún ẹ. ẹ lọ wọnú àkàdé tó wà ní sọ yìí kọ́ nìyẹn ànábì wa tọ́ àtọ́ àárọ̀ ṣàwò ànábì wa dorí kodò báyìí kò tí ì fún wa léṣe torí pé àlọ́ ò tí ì sọ nǹkan yẹn fún un bí wọ́n ṣe máa ṣe yẹn àlọ́ ò ṣe kí ni kò tí ì sọ fún un ànábì náà ò kí ń mú ọ̀rọ̀ fún ara rẹ̀ kò tó bẹ́ẹ̀ náà ló jẹ́ ká lọ́wọ́ fọ́ máa aláwo fọmọ fún wa rìn ìgbà ànábì o láyà ń fikú àní àwà kìlómítà lè in huwa illa wahyun yuha aláwo fọmọ aláwo ní ànábì tẹ̀ ń wò yẹn náà kò tó bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ tiẹ̀ kò ní sọ in huwa illa wahyun yuha ọ̀rọ̀ tẹ́ẹ̀rí tí máa ń sọ yẹn ní fi ń ránṣẹ́ sí ni ojúmọ́ sọ́lá yìí mo yẹ gbàgbé ànẹ́bì kankan fúnra rẹ̀ òun náà tó bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ láti ọwọ́ ara rẹ̀ wá tó bẹ́ẹ̀. ìyìn tá lọ́wọ́ bá ń fi ránṣẹ́ sí i lòun náà ń sọ fún wa. òun ló fi ránṣẹ́ sí wa ànẹ́bì wa dorí kodò ń bi àdéhìí yẹn. bàtà wa yá àlọ́ wa fún ní wáyù ìjà àmọ́ wí fún wa gbórí dìde àdéhìí wa ní kúlú kí n tún mọ kúlú jàmá ẹ sọ pé ẹ̀wọ̀n gàmá àfàjẹ́ wà láì àdébì ni ẹ máa sọ pé àwádà ti wá lẹ̀ àwádà ti àti wá lẹ̀ sọ̀rọ̀ fàájì ẹ̀ ti wá gbajúmọ̀ gan lọ́pọ̀lọpọ̀ mọ́sánsí àlẹ́ nìkan ló dálẹ̀ tí mo mà wọ́n ẹ̀sẹ̀ fún ni kò sí pẹ́ náà ó mọ̀ òun ló dálẹ̀ tí lòun lálàá kò tí wá lòun lálàá lásán ó lòun rí ànábì báyìí yá kọ̀ọ̀dọ̀ òun rí ànábì báyìí face to face ẹ̀dá gbogbo ló ti fẹ́ rí kò sọ fóun lánàá rí ànábì òun rí ànábì báyìí àwọn jọ dúró báyìí <laughs> ànábì ni wá ń sọ fóun pé kóun pa sọ̀látù ìbọ̀rẹ̀míyàtì kóun máa ṣe sọ̀látù ìbàdì ẹ̀wọ̀n kan báwọn. dìde nínú sàárè wá wá ẹjọ́ wa ríra yín face to face ó tún wá sọ fún ẹni tó bá ka ẹyọ kan lásán ó lórí kó ka Quran lọ nígbà six thousand kìíní kan wọlé ẹ̀dẹ̀ ń kà á. ẹ lé o sọláṣí ìfàmìyà ànábì wa ni kúlù aláhùnmá sọlì àlà muhammadin wà àlà àlì muhammadin kàmá sọlẹ́ta àlà ibrahim wà àlà àlì ibrahim ìnnàkà hamidu majid aláhùnmá bàrìkì àlà muhammad kàmá bàrọ̀kì àlà ibrahim wà àlà àlì ibrahim ìnnàkà hamidu majid. ó tán sọláṣí táwọn ibi ní ká máa ṣe fún ọ mi. ẹ bá fẹ́ ṣe àṣọlá àtúfà nàbí wàṣàlá tó ti fẹ́ balada àtúntò àwọn ṣe nìyẹn jẹ́jẹ́ àtúntò àwọn ṣe nìyẹn. sallallahu alaihi wa sallam tá à ń sọ ìjárọ̀ bí tòwá àtàfin ṣàdúrà kalẹ̀ mi. a kan sọ pé sallallahu alaihi wa sallam ìkálọ̀ bá ní kẹ́ ànábì ìtumọ̀ rẹ̀ nìyẹn. nígbà tá bá sọ Yorùbá náà pé Ọlọ́run jọ̀wọ́ bá mi kẹ́ ànábì ó tán wọ́n tó wá fẹ́ fi sọ̀láàtù gẹ́gẹ́ tó fẹ́ gbalada kíláàsì jẹ̀mọ́ sọ̀láàtù ìbùrọ̀dìyà àbí ìbùrọ̀dìyà òdìsí làárọ̀ ẹ̀ lọ́nà bá fún mi ṣe ni wọ́n àyè kà nígbà wọn ṣe lọ ìjọba tó túgbèsè ayé mi màdé dìde owó ti parí náà dìde ìkọ́tà ìgbọ́dọ̀ mọ̀ sí fáwọn ẹbí gbogbo gbà ara ìfẹ́ nífẹ̀ẹ́ ara wípé ẹ̀ ń dúpẹ́ sábàbí oore tó ṣe fún wa nìyí kéèkà wákàtí ṣe lọ wá ní ṣe lọ wá ti pé kò sí táì mọ ilé ṣe wọ́n àmọ́ lè máa ṣe lọ lójú ọ̀nà ó lè máa ṣe lọ ọ̀nà mọ́tò ó lè máa ṣe lọ kóòsì kó bẹ́ẹ̀ ó lè wà lórí bẹ́ẹ̀dì ẹ̀ kó máa ṣe lọ kó sí kẹ́kẹ́ ọ̀ wọ́n àwọn lè máa dáàtì lọ pé ẹ̀ máa ti sọ̀ láti lọ sọ̀ láti bẹ̀rẹ̀ kò síbi táàtì ní kaṣọ láti ìgbà ní àtẹ́bàṣá ti fìlẹ̀ ẹ̀sìn o lè máa drive lọ kó máa ṣe aṣọ láti fànàbí lọ o lè máa wọn pa mọ́tò lọ kó máa ṣí lọ anytime o lè máa rìn lọ kó máa ṣí lọ. bẹ́ẹ̀ bá tẹ̀ sálámù ṣe náà wà á táwọn sálámù kí ẹ̀dùn kó lóore ìrọ̀ ọ̀hún kí ló mú ẹ kóòtù ẹ̀ náà kó táwọn sálámù tó bá tẹ̀ ti táwọn sálámù tó tó ẹ ẹlòmíràn wọn pàtàkì bá lọ bá ẹ dídáhùn sálámà ọ̀ràn yẹn ni tó o bá ti fi bẹ́ẹ̀ ni ẹ lóhùn tó sì jẹ́ mùsùlùmí yóò gba ìwọ rẹ̀ lọ́wọ́ rẹ̀ lálùkà àmà ọwọ́ àwọn fata tó àwòrán káàkiri níbẹ̀ wọn kò gba yóò wá sálámà sọ̀rọ̀ wá dáhùn ó sì ṣe ṣe wá ṣe bí ẹni kan mú lọ́dọ̀ tí ṣerú tọ́ba dáhùn sálámà nà gbàdé ti fóun kírun àtà lórí irun gan tẹ́lẹ̀ bá sálámà sí ẹ wàá sọ ọ́ ó le gan dídáhùn torí irun nìyẹn bọ̀ tó o bá sí lórí irun kódà kó mọ tìláwà lọ́wọ́ kó mọ tìláwà kùrán tó bá sálámù ṣe wà dáhùn sálámù adé kọ̀ǹtínú kùrán yẹn padà tó ń sàdárù lọ́wọ́ tó bá sálámù ṣe wà dáhùn rẹ̀ kọ̀ǹtínú yẹn padà ò ń lọ lórí ìwà dáhùn àtàn tó ẹ bá wà ní tọ́ílẹ̀tì ni ò ní dáhùn tó bá ti jáde padà wà á tó dáhùn tọ̀ọ̀ràn yẹn ni kéèyàn dáhùn sálámù tó bá jẹ́ mùsùlùmí tó ọ̀nà méjì tá a máa ń gbà dúpẹ́ orí fún tani ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kálákùjọ tó wà ní sàlẹ̀ fún ìkẹ́ àtìkẹ́ rẹ̀ àti gba àwọn sọ̀hábà náà àti gbọ̀ náà ní àpapọ̀ náà mo kí o gbọ́ wa pé asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. ó pé mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ democracy yá níwọ̀nba ọ̀rọ̀ democracy níwọ̀nba tó lórí pa wá bọ́ sínú ọdún tá a tún sọ̀rọ̀ nípa nǹkan tó ta aláfọ̀ mọ́ ọ̀rọ̀ ọdún iléyà tá a ṣe lọ yìí kálọ̀ tó jọ kó mọ̀ fi ilé ṣe òkun fún wa. ọ̀rọ̀ àsìkò òun ni mò ń sọ lọ tẹ́lẹ̀ níbi tíra tá a bá lọ níbi tíra Umdatul Ahkam. mo dẹ̀ sọ pé ìrún àkọ́kọ́ tọ́mọ́ni ká ta ìrún márùn-ún tá a kiri jùmọ̀ òwúrọ̀ alákọ̀ọ́kọ́ sọ̀lá àtúntò àkà nínú orúkọ tí ń jẹ́ òun náà ní asọ̀látù ìgbìlá asọ̀látù àìgbìlá ìwọ̀n alákọ̀ọ́kọ́ oúnjẹ sọ̀látù ìgbìlá oúnjẹ sọ̀látù gbèrò lára orúkọ tí ń jẹ́ náà nìyẹn orúkọ kan ta ló wọ̀n ó sì lórúkọ kan ìzúrì ń jẹ́ asọ̀látù ìgbìlá ń jẹ́ báyìí sọ̀látù gbòòrò oúnjẹ báyìí ó kù kan sọ̀látù gbọ̀hírọ̀ sọ̀látù azọhìrọ zọ ìkejì tọ azọhìrọ zọ àti haus, àti ya àti rọ àti táà táà yìí náà sẹ́ńpé ní táà mọ̀tútọ̀ oyè táà táà yìí sẹ́ńpé ní táà mọ̀tútọ̀ ẹ̀ azọhìrọ oúnjẹ bẹ́ẹ̀ náà ìrún ọ̀sán gbùngbùn nígbà tó sàn bá dá sí méjì ẹ̀fọ́ tá a máa ń kí ń bẹ̀ òní tó. Òmùdẹ̀ ṣàlàyé pé irun lúùrì yẹn ó bẹ̀rẹ̀ tẹ bá lọ ka hadith kan tó wà ní sọyí muslim á padà ka hadith yẹn o ó lè má jó ni má padà wá sàlàyé ẹ ń bá fẹ́ mọ àsìkò oorun tó bá yẹ kó mọ kéwì ẹ lọ ka hadith wà ní sọyí muslim níbi six hundred and twelve six one two six hundred and twelve gbogbo ìrún márùn-ún àsìkò ẹ̀ ti wà mẹ́ta níbi gẹ́gẹ́ sọ fún rẹ̀ òun ló yà mí nígbà tí mùdíùrù mọ́ríkà sọ pé ìrún ò bá àsìkò wa ó pọ́ mi lórí gan dàgbà lóò mo ti rọ́jà rẹ lórí náà tó ọ̀rọ̀ gbogbo ni sọ̀rọ̀ tó bá ti ń jẹ́ ṣíà tó bá ti ń jẹ́ ṣíà tó bá ti ń jẹ́ súnfí tó bá ti ń jẹ́ àṣàárì ní ìrí nǹkan tí ẹ lè pe bàbá yẹn ẹ sáà mọ̀ ní alùsùn náà ní tó bá wù yín ẹ lẹ̀ mọ́ wọn ní tó lè bí èmi inú ẹ sọ pé alùsùn náà ẹyọ kan tó lè bí mi nínú gbogbo nǹkan yòókù ẹ bá sọ pé àṣàárí ò lọ torí pé nínú mọ́nájì wọn mọ́nájì àṣàárí ló pàǹfẹ́ ẹ bá sọ pé màtúrúdí màtúrúdí ò lọ torí pé nínú mọ́nájì bàbá yẹn mọ́nájì àwọn màtúrúdí yà wà bẹ̀ ẹ bá sọ pé ṣìírí ṣìírí ò lọ torí pé nínú mọ́nájì àwọn ṣíà ó wà nínú mọ́nájì kan lò ó wà bẹ̀ ó rà tẹ́ bá sọ pé sọ̀rì jí ó lọ torí pé nínú mọ́nájú àwọn kàwárí tó wà ní mọ́nájú wọn tó wà bẹ́ẹ̀ tó àwọn ṣíà ni wọn ní àsìkò oorun lọ́dọ̀ tó wọn lọ́dọ̀ ṣíà àsìkò mẹ́ta péré ní ìrun lọ́dọ̀ wọn ìrun mẹ́ta péré làwọn kí náà ìrun mẹ́ta péré náà kí náà àsìkò oorun mẹ́ta péré náà ní lọ́dọ̀ tuntun wọn bẹ́ẹ̀ làwọn ní lọ́dọ̀ tiwa máa mẹ́ta làwọn ní mẹ́ta làwọn ní wàhálà àtàkùrọ̀ àwọn sí mi lọ́dọ̀ ṣíà àsìkò táwọn ń sí inú fún àwẹ̀ kọ́ làwọn ń sí Ni ẹbí wọn lè sì bá parọ́ mọ́ ìgbà wo làwọn máa ń sínú tá a bá gbàwẹ̀ nígbà tí òun bá ti wọ̀ ṣíà òkè sí ìbásùkọ̀ yẹn ó di ṣáàkì wọn àti sínú ìgbà ìṣá ìwúdò lọ sínú àgbákò ni wọn wọn ní àtìwọn nìyẹn lọ́dọ̀ ṣíà nìkan òyìnbó wà gbogbo ẹ̀ mo ṣàlàyé omi ṣe lẹ́tọ̀ lórí iṣẹ́ àgán ẹ lọ sórí telegram nìkan ò ní tà wá lẹ́yìn bá travel mo ṣe wà ń bàdàn ní ìsìn ìjà mo travel lọ àbújá lè pàdé ọmọ kan bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀ kò fẹ́ lóṣù kan lábùjá àti àwọn afẹ́ ṣe program kan ni yá fẹ́ ra wa lóṣù kan ẹni ó dẹ̀ sí mi léèrè owó tó máa gbà má fún ìbá ti fún oṣù tán á máa fẹ́ ra wa fún oṣù mélòó oṣù kan tó wá di ti oṣù kan yẹn àti kọ́ra wa nù àkàtò lọ yìí. ó wà lọ́dọ̀ ṣíà wọ́n fi ń somi ara títí ni òsì tó kàn wọ́n. wọ́n ní àti wọ́n pọ̀ gan lọ́dọ̀ ṣíà kò sí sàbí tó ń gbà ní mùsùlùmí gbogbo sàbí tó ń gbà ní mùsùlùmí ò fẹ́ ju bíi márùn-ún àti méje lọ kò ju bíi sàbí méje ó pọ̀ jù mẹ́wàá bí sàbí tó pọ̀ tó yẹn gbogbo àwọn yòókù kẹfẹ́ yìí ni wọ́n lọ́dọ̀ ṣíà aisha yàwó àníbi kèfèrí ní lọ́dọ̀ ṣíà abubakar kèfèrí ní lọ́dọ̀ ṣíà umar kèfèrí lọ́nlọ́n gbogbo àwọn tí mo dákọ̀ kèfèrí ni wọ́n àbúrò rẹ̀ ọ̀hún lọ́nlọ́n kèfèrí tó le kèfèrí tó le òun ni wọ́n usman àgbà kèfèrí lọ́dọ̀ àwọn ṣíà usman dùn àfà tàbí bí onígbà mùsùlùmí náà bá wọlé kùránì táwa ń kà lọ́dọ̀ ṣíà wọ́n ní kùránì tiwọn wọ́n gbà pé kùránì táà ń kà ẹ̀ kò pé wọ́n ní kò complete àwa bí wọ́n lè fẹ́ mú ìtúpé jáde lọ́dọ̀ yín wọ́n ní ó wà lọ́dọ̀ àlìmọ́mù ìmáàdí ìmọ̀mù ìmáàdí táwọn ń retí wọ́n ló ti wọlé síbì kan wọ́n ní yóò padà jáde tó bá yá wọ́n ní kùránì yẹn fẹ́ lọ́wọ́ ẹ̀ padà wọ́n á fi wọ́n lè rí pé nígbà tí kùránì tó pé ń bẹ ní ọwọ́ rẹ̀ ewu lẹ́ni wá ń ṣẹ̀sìn kẹlá ìṣíà ọkọ̀ àti gbọ́ pé fúrádì tó pé ń bẹ lọ́wọ́ àlìmọ́ àlìmáfẹ̀tì tẹ́yìn retí irọ́ yín tí ò lè jáde sí kankan láì ṣe ṣàǹgófà wọn ló wọlé ṣàǹgó lè mímọ̀ tó ń wọlé síbì kan o àwọn ṣàǹgó ọjà nǹkan ní wọlé náà àwọn ọ̀ṣun àwọn ní máa ń bínú tí wọ́n ti di gẹ́gẹ́ bí Yorùbá ti gbé wá irọ́ làwọn náà ń pa o irọ́ ni ọ̀ ó digi ń gbogbo ló ti ń digi ẹ̀ ń fura yín tó mẹ́rin wọ́n ní ọ̀sán ẹnìkan ló di ọ̀sán ó bínú inú kan fi ni kí ni ló ń bí òun náà sí kó lẹ́sẹ̀ ń ṣe ẹni tó ń bínú báyẹn ẹni tó lọ ń digi ọya ibi náà pé ọya wọ́n lò náà bínú ni ó kàn bínú ni ó kàn lọ dòdò ni. Hmm. ẹ gbàgbá lọ gan ló dá àwọn ẹ̀gàn yìí gan ẹ gbàgán nìyẹn ó dà kí mo fẹ́ gẹ̀ẹ́sì yín gan ẹ gbàgbá lọ gan ló dá àwọn ẹ̀gàn yẹn àwọn òòṣà yín tẹ̀ ń sìn àwọn náà tó lọ́dọ̀ ṣíà náà wọ́n gbà pé alimọ́mù ni mahadi muntazọ ìmọ̀mù mahadi táwọn ń retí wọ́n gbà pé ó bí ó bọlẹ̀ síbi ìkànnì wọ́n ní wàṣàyà sojú fi àfihàn ìgbàmọ̀ yóò padà jáde tó bá tó fi àyè wọ́n lọ́wọ́ rẹ̀ ní kùránì complete quran wọ́n lọ́wọ́ ẹ̀ wà wọ́n á ń fi wọ́n lè wọ́n á ṣàlẹ́jì wọn bí dàmínú láti jọ yìí nígbà tí complete quran wà lọ́dọ̀ ìmọ̀mù mahadi ewúlẹ̀ yìí ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin náà lẹ kó bára yín o nìkan o ewúlẹ̀ fi ń ṣẹ̀ṣẹ̀ ń dà yẹn wọn àgbà kùránì tó wà lọ wọn ní òpè gbogbo tẹsíìrù tá à ń kà wọn ní tẹsíìrù tiwọn lọ́tọ̀ tẹsíìrù tún kẹsíìrù tẹsíìrù kùránì làbí wọn bá wọlé ètò ìbẹ̀rẹ̀ ọ̀dọ̀ nìkan láti mẹ́rin wọn bá wọlé tẹsíìrù ìmọ̀mù kùtùbì wọn bá wọlé wọn ní tẹsíìrù tiwọn tẹsíìrù ti ẹ kíná pé ti àwọn ìgbàlódé tó jẹ́ ti ṣéǹsì ọ́lì ìfèmí wọn bá wọlé títí afá rẹ̀ kíná pé wọn bá wọlé wọn kà kankan wọlé ọ tẹ̀síru àyàtú Quran wọn gbá wọlé tẹ̀síru ti alimami Shaukani wọn gbá wọlé wọn gbá kẹ́kẹ́ wọlé tẹ̀síru àṣìǹkìtì àṣìǹkìtì wọn gbá wọlé kò sí kankan tó gbà wọlé bẹ́ẹ̀ méje wọ́n tàn yín wọ́n ní tẹ̀síru tí wọ́n ta ń lò tó ibi tí mo ti lọ ni wípé kò sí àsìkò ọ̀run kan tí kò nígbà tó bẹ̀rẹ̀ tí kò dẹ̀ nígbà tí ó parí gbogbo àsìkò orúkọ kan ó ní ìtìdá ó ní ìtìhà ó nígbà tó bẹ̀rẹ̀ ó nígbà tí ó parí. sọ̀láàtù zuhur táàpé ní àsọ̀láàtù ìwúlá tí mo polúkọ rẹ̀ lẹ́kẹta sọ̀láàtù zọ̀hírà ìgbà tó bẹ̀rẹ̀ ní zawali sham mo sọ fún ló ká sọ yìí muslim six twelve ọlá tí mi gbé wá ni ọ̀dùnmáàtì kára gbé ẹ lọ́ka six hundred and twelve gbogbo àsìkò márùn-ún tó wà ń bẹ̀ ẹ mọ̀jà mú bírù lọ mọ̀jà mú bírù lọ mọ́ni àjùtà ń lò ló pa wàhálà fún wa. ó bẹ̀rẹ̀ láti zawalu shams láti ìgbà tí òun bá ti yé àtàrí hmm? ìlà ayẹ̀sí rọ̀ kullu shay'in mithla títí di ìgbà tí ìlà ayẹ̀sí rọ̀ bí kullu shay'in mithla títí di ìgbà tí òjijì nǹkan yẹn object tẹ gbé kalẹ̀ fẹ́ ìnàró kalẹ̀ àbẹ́yìn gẹ́gẹ́ fúnra yín fẹ́ dúró sínú ọ̀run òjijì tó wà nílẹ̀ yẹn òjijì tó wà nílẹ̀ yẹn ìgbà tí òjì yẹn yóò fi ṣe dèndé nǹkan tẹ́ gbé kalẹ̀. náà tó ń bá ti yí àtàrí ìgbà yẹn ni zúrì bẹ̀rẹ̀ bó láti mọ̀ pé zúrì yí àtàrí òun yí àtàrí ni pé òun ti ń bọ̀ láti yí sùn látàárọ̀ táwọn pè ní tàbí ṣẹ́rù ṣáàkù là ń pè sẹ́yìn tẹ́ni yìí ìbẹ̀rẹ̀ òun ti yọ láàárọ̀ yóò àmọ́ múùfù lọ lókè ló máa múùfù lọ ó ń lọ sí bọ́ọ̀lù táǹpẹ̀ ní mọ́gírì ó ń lọ sí west tó bá ti dáàrin méjì tó bá ti dáàrin méjì òrùn yẹn máa dúró kò ní lọ mọ́ zúrì fẹ́ tó nìyẹn máa dúró tàbí o máa ń tóbi fifteen minutes tàbí o lè má tó báyìí tó bá ti wà lọ́ọ̀yìn tó bá ti wá dúró yẹn òrùn ti kàtà rí báyìí táyì gbà yẹn gan tẹ bá wà nù ọrùn tẹ bá gbójú sókè lẹ́yìn gbójú padà wọn bí yín dà ẹ̀ nílé wo láì kó òrùn bá mú tẹ bá gbójú sáwọn tẹ bá yẹn dà padà ṣètò òun fẹ́ yàtàrí nìyẹn tó bá ti wá múfù díẹ̀ kó ń bẹ́ẹ̀ ó ti kó láàrin yẹn ó ti múfù díẹ̀ síbo wẹ́ẹ̀sì báyìí lórí ti wọlé lórí ti wọlé báyìí náà so ẹ máa sọ látàárọ̀ bóun rẹ ti ń lọ bó ti ń lọ bó ti ń lọ bó ti ń lọ bó ti ń lọ tó wá ti dáàrin méjì ní lọ́mọ òjì yẹn náà òjì tó wà ń lẹ̀ náà òun náà ò ní ò ní rí jùsì mọ́ àmì kò ní ẹ torí pé látàárọ̀ yẹn ń kéré sí ni kò ní kéré sí máa tó náà tó sójú kan náà tí òòrùn yẹn bá ti yẹ látàrí báyìí tó bá ti yẹ kó láàrin sánmà báyìí òjì yẹn náà máa ìfíìsì díẹ̀ sísàlẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé lórí ti gíní lórí ti lọ. ó yí sì gan. ó lè sọ fún wa pé àwa tá a bá mọ̀ yẹn ọ̀nà míì tá a tún lè gbà wà. ó lè wà accurate hundred hundred percent kò sí wàhálà. ẹ bá ti mú ìgbà tí òun ṣe gíní tó òun yọ láàárọ̀ sí ìgbà wo ìgbà tó òun fẹ́ wọ̀. ẹ bá ti lè mọ táàmì tó òun yọ yálà tó ju oníkan ní òun yọ ní sí tààtì ká ní pé lálẹ́ òun lọ wọ̀ ní six thirty ẹ kàn dá wáṣí lọ sí méjì gbé òun yọ ní àárọ̀ ní six òun wọ̀ níbo six thirty àbí six fifty lápèjúwe lórí pé lásìkò yìí nísìnyí báyìí tó seven seven òun ti ń wọ̀ kálórùn wọ̀ ní six fifty ẹ̀ka hours àti minutes wà ń bẹ̀ ẹ̀ wá dá sí méjì ọgbọọgba táìmù tó bá fún yín gẹ́gẹ́ gbà yín ẹ lọ try ó yí sí gan tí wàhálà kankan mẹ ọ̀nà kejì tẹ́lẹ̀ gbà máa nìyẹn ẹ ka sọ yìí mùsùlùmí tí mo sọ yẹn àdébí ti sọ fúnra ẹ síbẹ̀ ó sọ ọ̀gá yẹn ni èyí bá kàn ń tún lásìkò tó wù wá ọ ara o ànímùdírù sọ pé <laughs> wọ́n ní táwọn bá jẹ sàárì tán àwọn wà lọ sùn wọ́n nítorí pé àsìkò òun fẹ́ kó lásìkò bàtà àwọn bá tún jí náà làwọn tó kẹrùn ẹ wò dọ̀láàrì lọ́la lù bí ìsọnù tó fojú ẹ̀ ni wílí ní okàn mọ́mọ́ lọ sọ pé ìbàdá àsìkò rò ó bìí pé níṣẹ́ bí mo ṣe wà ẹ́ níṣẹ́ báyìí mo lè ṣe mọ́ kásùbà nígbà tí ó ṣe àsìkò ìgbẹ́ èèyàn ò lè bálá kìámà ìgbẹ́ ìdí èèyàn ló kéré jù èèyàn ò lè bálá kìámà bá èèyàn ò lè bá tó ń torí náà àsìkò zúrì nìyẹn ó yé báyẹn lọ yìí aṣọ pé láti gbàwó tóòrùn bá ti yọ láàárọ̀ títí di òun ò fi wọ̀ tẹ́ bá ti da sí méjì tẹ́ bá ti da sí méjì láàmì ẹ̀ẹ́dẹ̀gbà so káàtó fóònù yọ ní six thirty am a ní fóònù wọ̀ ní six fifty ìgbà wo làwọn máa jẹ́ tani ó sáré bá a calculate ó yá orí ti kàn ká ní òòrùn yọ láàárọ̀ ní six thirty am òòrùn ló ń wọ̀ ní six fifty ten to seven pm ìgbà wo ló máa jẹ́ àárín gẹ́gẹ́ aago ló máa bọ́ sí one one ten rọ kò tó one twenty kò lè tó one twenty ẹ. Tàbá gèsè jì kí ni ó fún ẹ sí twelve forty ló fún wa náà àbí twelve òtún twelve fifty o twelve forty ni ó jẹ because taba taba da sí méjì àbí taba da sí méjì yóò fún wa ní twelve thirty yóò fún wa ní yóò fún wa ní twelve twenty twelve twenty ló máa jẹ twelve hours twenty minutes okay uh-huh. six hours ten minutes six hours ten minutes yẹn time owó gẹ́gẹ́ ló máa bọ́ twelve forty ni twelve forty ló máa dé báyìí. kò pé thirteen yóò fún wa ní twelve hours àbí yóò fún wa ní twelve hours kí ni twenty minutes twelve hours twenty minutes yẹn tàbá jásí méjì yóò fún wa ní six hours ten minutes tàbá lọ calculate six hours ten minutes láti six thirty twelve forty ló máa fún wa twelve forty yẹn jẹ́ twenty to one ọ̀yẹ̀ twenty to one so ẹ lọ wo twenty to one yẹn náà ní zuri máa bọ́ sí so ó depend lórí ìgbà tí òòrùn bá ń yọ àti ìgbà tí òòrùn bá ń wọ̀ so táìmù ìgbà yẹn ẹni tó jẹ́ mọ́ àdín mọ́sálásí tẹ́ǹpé ládàáni iṣẹ́ rẹ̀ òun ni kó pè hàn òun là ń pè ní muhammed ẹni tí ó máa pè hàn ẹni tó wá jẹ́ muhammed torí pé oyè tó wà ní mọ́sálásí oyè méjì náà ni oyè imam oyè muhammed kò sí kẹta àwọn méjì ló lé oyè nínú mọ́sálásí ìmáàmù lóye ẹ gbọ́dọ̀ yan ìmáàmù tí wọ́n á kẹrin fún ẹ ẹ yan ìmáàmù tó máa kẹrin fún ẹ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yàn muhammed tí ó máa ṣe kínní tí ó máa pẹ̀rù nínú májẹ̀mú tó wà fún imam òun ni wípé ó gbọ́dọ̀ jẹ́ mọ́kiri ẹni tó mọ koran ká ó gbọ́dọ̀ jẹ́ fàkì ẹni tó mọ dájọ́ ẹ̀sìn orí pé tí nǹkan bá rọ́ọ̀lù lórí ẹ̀rùn pé ló lè rọ́ọ̀lù padà èyí ṣe àwọn ọmọ nǹkan pé nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ lórí irun yá pẹ́ ní sùjúùd yóò pẹ́ ní forí òṣàkárò ó ń ronú pé bóòlù ó yanjú ara àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹta nínú ẹ̀ ìmọ̀mù ní afẹ́ kan rí níborí kalẹ̀ ẹ̀rù tó ń bẹ lọ́hùn bẹ́ẹ̀ ni kò bẹ́ẹ̀ kankan ó ń ro pé wàhálà dé bóòlù ó ṣe àwọn mọ̀mù bá nǹkan dá máa ń yàn ní ìmọ̀mù àti ìmọ̀mù tó yẹ pé ẹ̀wù gbogbo ẹ̀jẹ̀ ti dàrú àfà ẹ̀sìn kọ́mọ̀ padà inú kì í bàjẹ́ kò sí ìdájọ́ fẹ́ bá àrùn jẹ́ ó máa láti ṣe wọ́lú òun máa wọn ní àfa ọyá ṣèkámọ̀ míì gbogbo ẹsẹ̀ ti dàrú mọ́ wa lọ́wọ́ kò lè dàrú dé stéèjì pé kó má láti ṣe ìwọ lóhùn bàbá ó ṣe yanjú ara yẹn ìwọ àwọn máàmù bá nǹkan ìmáàmù gbọ́dọ̀ jẹ́ mọ́kèrè gbọ́dọ̀ jẹ́ kọ́rí ẹni tó mọ kùrán kan ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ ìdájọ́ ẹ̀sìn pàápàá jùlọ ìdájọ́ ọ̀run tó fẹ́ kí yẹn ó gbọ́dọ̀ mọ̀ tinú tòde tí kankan bá róòlù ń bẹ̀ òun náà máa róòlù padà wọ́n jọ róòlù ara wọn. muhammed ẹni tó ń fẹ́ pè ràn òun náà ní májẹ̀mú méjì kátó lè yàn án májèmọ alákọ̀ọ́kọ́ ó gbọ́dọ̀ jẹ́ sọ̀tì ẹni tó ní ohun tó gùn ohun rẹ̀ gbọ́dọ̀ ẹgbẹ́ tó bá ń pè ń bá àwọn yòókù bọ́ ní ibi tó jìnnà aláwùjọ ìdí fáwọn ṣe ń sìn àti ní àwọn mùkàbìrọ́tù sọ̀tì àwọn mùkàbìrọ́tù sọ̀tì àwọn máìkì tá à ń lò àti ní ìdá ó ti rọ́pò ohun tó gùn yẹn torí pé mọ́kísídù èròǹgbà ṣẹ̀ríà lórí ẹ̀ tó sọ pé ká yan kí ohun rẹ̀ gùn kí ló gbà lérò òun náà ni kí ohun rẹ̀ lè bá a jáde ìdán ẹ̀yìn bàtà tó wá ń lo máìkì ó ti ṣiṣẹ́ nǹkan yẹn náà kò sí fúrẹ́ májẹ̀mú kejì òun náà ni kí ẹni yẹn mọ àsìkò ọ̀run kọ̀ọ̀kan ìgbọ́n tásìkò ọ̀run bá ti tó ni ó lọ pẹ̀rùn so wọ́n tẹ̀lé wọ́n ń ṣe nǹkan yẹn ní Saudi bí òní wọ́n ṣe ń Saudi wọ́n ṣe ń Saudi àsìkò ọ̀run gángan wọ́n máa pẹ̀rùn so that's why gbogbo àwọn tó ń tajà gbogbo àwọn tó wà nílé wọ́n tún wá sí níbi pé kò síbi tó wà wàá gbọ́ ìrìn tó bá pè ní haram wọ́n fojú tẹ́sìn wọ́n fojú tẹ́sìn gan inú haram náà fi ń pè ní o gbogbo ìlú dẹ̀ máa gbọ́ ìrìn yẹn wọ́n ti ṣe àlọ́ ló máa bá ń rí síkà káàkiri ìmọ̀ bá ti ṣe o wàá gbọ́ níbi tó wà so láti ká àsìkò òun tán báyìí ti òdìtò wọ́n bójú tẹ́sìn àwọn ìtiwá ń bíbá àwọn àbójú wọn àbójú tẹ̀sìn wọn sàn ń bójú tó àpò ara wọn ẹ̀rí tó bójú ara wọn rí ní primary school mo sọ pé ẹ̀yin mùsùlùmí tẹ́fẹ́ lọ jẹ nǹkan yẹn wà ẹ gbọ́dọ̀ dárúkọ tèmi ò ní èmi ò tí ń lọ síbẹ̀ o lọ fún rẹ fún gbèsè ayé ara ẹ ẹ lọ wo sàn bójú ara wọn rí náà gbogbo yín lẹ mọ̀ o ẹ tún mọ̀ jù mí lọ o ẹgbẹ́ aa ẹgbẹ́ bb ẹgbẹ́ cc ẹgbẹ́ dd gbogbo yín bá wá kalẹ̀ mọ̀ sàn bójú ara wọn rí ní primary láàrin ara wọn wọn sì wọn sì lọ wọn sì lọ jà láàrin gbogbo wọn o kò sì tìjọ́ jà o tí èyí ó máa bá bíbi ìjà bíbi ó máa bá bíbi ìjà bíbi ó máa bá kò sì sí yẹn o láàrin ara wọn ẹwọ́n tó fojú ara ẹwọ́n bá ti fi òṣèlú han ara wọn èmi báyìí yóò dé bẹ́ẹ̀ báyìí òun ti yọ orúkọ ẹ̀kọ́ yóò níye yẹn ti yọ orúkọ mi ara wọn náà ni o èmi báyìí ó ti fẹ́ jẹ́ tẹ́lẹ̀ gbogbo wọn ti gbàgbé òun náà gbé o òun ló fẹ́ jẹ gọ́fẹ̀ òun ni wọ́n fẹ́ lò ó ẹnìkan ó kẹ̀tù dé ní kékeré ìwọ kọ́ ẹwọn náà fi ṣe fúnra wọn. tó o bá ti lè ṣe irú nǹkan báwọn mẹ́jẹ bẹ́ẹ̀ tó o bá dẹ̀ ti lè ṣe àlìkíámà rẹ òun sáná sí lébi etí o ti sáná sí àlìjáná rẹ lébi etí nìyẹn. àwọn gẹ́gẹ́ ń sọ fúnra wọn fáwọn òdọ́rùn èyí wá ní kébì máa síbẹ̀ ẹ wá gbé mi wọ́n ń sọ fún yín pé àwọn ọlọ́run gbogbo aráàlú náà ń sọ pé wọ́n ẹni tó bá ti pè lóṣèlú olóṣèlú wọ́n ti mọ̀ pé èèyàn hanrahànra ni àwọn náà ń sọ aráàlú gan mọ̀ olóṣèlú mọ̀ lágbájá níta ń sọ ní ìfìfẹ́ àgbákò ni àwọn náà ń sọ aráàlú ń sọ kí ló dé ń tàn wá èmi àfa tó wá máa pèpè sílẹ̀ yín mùsùlùmí ẹ lọ jẹ nǹkan ẹyin kẹ́lẹ́ bá ẹ má ṣe náà ẹ má ṣe kankan wàhálà tí ò sí bẹ́ẹ̀ sí fẹ́ múrí bọ́ bọ́ọ̀lù ẹ̀sìn fẹ́ ṣe mi ti sọ ẹ̀fọ́ o mi ti sọ fídíà o mi ti sọ irọ́ mi ti sọ ìpààyàn mi ti sọ ìṣèyàn léṣe dànù àpòsí káṣe mítì lóru ká lọ sí lọ́sàn-án tí ẹni ò ní ṣe ni àti ìsọpẹ́ ẹsẹ̀ ń fi òfin ní ìdájọ́ lẹ́yìn òfin àlọ́ séèyàn lẹ́yìn ká máa tètè sílẹ̀ èmi ò ní kí mùsùlùmí lẹ́ka máa jẹun tí ó jẹ òpó lọ fúnra ẹ̀ ìgbésí ayé ara ẹ̀ mò ń sọ fún mi pé àlìjánà rẹ òun sá ìsáná ìsáná ẹlẹ́ta ẹ mọ àwọn ìsáná ẹlẹ́ta yẹn òun ló ń sá sí létí kẹ̀kẹ́ lọ síbẹ̀ táwọn ti fẹ́ mọ̀ fúnra wọn ẹ kì í gbọ́lẹ́ ní wọn ní ẹ̀mọ́jà alágbájá lóun ìbọn òṣèlú ni ó parọ́ mọ́ra wọn ó ṣàbòsí ara wọn ọ̀tọ̀ ní méjì tí wọ́n ṣe ọ̀tọ̀ ní tí wọ́n lọ ṣe lóru àti sọ àlẹ́fẹ́ kùmùdùgbẹ́rì máa ń sálọ lọ́wọ́ àti sọ ẹbọ tí wọ́n ṣe àti sọ ìdẹ̀sìn papọ̀ ọ̀ràn yẹn sí ẹni yẹn ìdẹ̀sìn papọ̀ ògbọ́dọ̀ fi ti christian ṣe ògbọ́dọ̀ fi ti muslim ṣe ògbọ́dọ̀ fi ti babaláwo ṣe ògbọ́dọ̀ fi àti aláwo ṣe gbogbo wọn ògbọ́dọ̀ fi ti wọn ṣe tí wọn kò bẹ jẹ nǹkan ògbọ́dọ̀ fi ṣe ògbọ́dọ̀ discriminate ògbọ́dọ̀ discriminate tó bá ti jẹ́ pásítọ̀ gbé pásítọ̀ ẹ̀ kalẹ̀ tó bá jẹ́ àfa jẹ́ àfa ẹ̀ kalẹ̀ tó bá jẹ́ babaláwo gbé babaláwo kalẹ̀ máa bọ̀ lọ́dọ̀ wa ṣe nǹkan tá a fẹ́ nǹkan tó wà ní orí nǹkan tó ń ṣe nìyẹn. ẹ̀dá kò sí wa ló yẹ jẹ́ gọ́ọ̀yà wa jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ níbi àti wàlìjẹ́ náà padà ni. ìyẹn kọ́ ni gọ́ọ̀yà wa náà àti sọ̀pọ̀ oúnjẹ ẹmú ẹnìkan wá tó là níbi dúkìá onídúkìá tó ẹ mo yẹ ẹ̀tọ́ ẹ̀tọ́ wa tó wà lọ́rùn rẹ̀ ìtàn fi ọjọ́ fún ni pé ọwọ́ àṣìná wọn fún aríná tó ń bọ́ sẹ́yìn tó bá ti fún aríná ọ̀daràn èmi o gbogbo gbàtí mi ò ní náà lé pátá ní ìfàlẹ́sẹ̀ láti àrùn kò síbi tó fẹ́ lọ ni ọ̀ràn yẹn ni ẹni tó jẹ́ mínísọ̀ kìíní kan gbogbo ẹ̀ ẹni tó wà ní ìtàjì security òun ẹ̀tara yín jẹ́ ń bẹ̀ ẹ̀tara yín jẹ́ ń bẹ̀ kódà sàábé kan abdulrahman kọ́ni ni abdulrahman náà ni abdulrahman lórúkọ sàábé yẹn ọdí ọ̀la yìí ó wá bá ànábì gbàtà ànábì ń pín ó ń pín nǹkan pé ìwọ jẹ nǹkan báyìí ìwọ jẹ nǹkan báyìí abdulrahman yẹn ló wá bá ànábì sí abdulrahman bó ń sàmúrọ̀ kọ́ni ni ló wá bá ànábì kó wà ànábì èmi jẹ nǹkan báyìí òun kankan sọ fún rẹ̀ ó béèrè ẹ̀ ẹ̀ mọ́tà ànábì sọ̀tọ̀ ni àníbi ni àwa o àyìn tó bá ti béèrè kí káfí káfí òun jẹ nǹkan àwọn òfin fi jẹ àníbi ọjẹ. láyé gbogbo àwọn eléyìí ń béèrè ni kàfé gidi tán náwó gidi tí èsì díẹ̀ wọ́n máa ń fìyàn jẹ nǹkan ni tó tún máa sá nira rẹ̀ mọ́tò mi jẹ́ yóò máa dọ́ yìí táwọn yóò ní rárá àwọn eléyìí ń béèrè fún ni. ẹ sì mọ̀ gàgà tó o bá wà nínú ẹgbẹ́ hẹ́hẹ́ bí mùsùlùmí bá wà nínú ẹgbẹ́ bp mùsùlùmí ni ọ́ o mùsùlùmí lòun náà wà á dẹ̀ mọ́ gbógun sí àjọ ẹ̀kọ́ ni wọ́n gbógun sí náà gbàtí wọ́n ti sí nínú ẹgbẹ́ kan náà yóò máa kàn pé àgbèsè ẹ̀ yóò náà wà nínú ẹ̀sìn wọn àbí yóò máa parọ́ mọ́ ẹ̀dẹ̀ ń ṣe àbòjú fún àyè mọ́ ẹ wá gbójú kò gbogbo tí mò ń sọ yìí ẹ ṣe bí ká lọ jẹ nǹkan bẹ́ẹ̀ ni táwa ní ká má jẹ nǹkan bẹ́ẹ̀ bó láwàá ṣe tó rẹ̀ ṣe sí ni ẹ̀dẹ̀ gbójú kó gbogbo tèmi sọ ẹ wá sí bẹ́ẹ̀ rí bí bẹ́ẹ̀ mà ẹ̀dẹ̀ mọ̀ ju èmi lọ ẹ̀ mọ̀ ju èmi lọ náà ẹ̀ gbójú kó bẹ́ẹ̀ ẹ fẹ́ lọ ṣe mùsùlùmí ẹ̀ léṣe láti àmà àti àmà lèmi jà fún omi ọmọ gbogbo ẹ̀ bá kàkiri o mi má yóò gbógun ti mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó wà nínú fásitì míì yóò dẹ̀ máa gbógun ti yóò dẹ̀ máa sọ̀rọ̀ ìlàbúrú yóò máa sọ pé kò sí dáadáa yóò máa sọ mùsùlùmí mùsùlùmí dẹ̀ ni wọn séyọ̀ àmọ́ yín ni tó bá ti tó bẹ́ẹ̀ tó bá ti wà ní ẹgbẹ́ aa tí wọ́n jẹ́ mùsùlùmí tó bá ti wá grant tó bá ti grant interview mùsùlùmí kejì tó wà ní ẹgbẹ́ bb yẹn tó bá ti wá bí ọ léèrè pé bóòlù ẹni yẹn wọ́n sọ̀rọ̀ ẹ̀ dáadáa tí wọ́n bá ti ní ilé ọgbọ́n ẹgbẹ́ tó wà ọmọ ní ẹ̀ńtẹ́ ìsọ yẹn tó wà ní ẹgbẹ́ bb yẹn mùsùlùmí dáadáa ni kódà ó ṣe dáadáa ìjọ tó bẹ́ẹ̀ tẹ́ dìbò fún mi ẹ bá ń dìbò fún òun náà ẹ sọ́ ká gbọ́ <laughs> àgbákò ó lè délé tó fi ilé ọgbọ́n ẹgbẹ́ yẹn kìí ṣe ìkẹta ní kó wá ṣe níbàá ní ẹ̀sìn lá ní kó wá ṣe àgbẹ̀ wàá kàn dẹ́mu ẹ̀ tó bá ti tó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ti lọ bẹ́ẹ̀ ń tara yẹn ẹ̀sìn òtí ẹ̀ jẹ́ nǹkan kan lọ́dọ̀ wa mọ́ àti ẹ̀rí rò mọ́ àtàwọn kátà ṣe gbẹ̀ bala àjàmù òtí ẹ̀ jẹ́ nìkan àwọn sábẹ́ wọ́n sọ fún Abubakar àdébísọ̀ fún pọ́ọ̀mù àti jẹ́ náà ilẹ̀ ń sùn ilẹ̀ wọ́n ní kí ló dé tó fi ń sunkún ó lẹ́nu ò balẹ̀ ó ní tó bá gbẹ́sẹ̀ ọ̀tún wa jẹ́nà tó bá ti gbèsè ìdí ẹ̀mí ò balẹ̀ tàbí àgbà tí lẹ́nu ò balẹ̀ ẹ̀mí tí wá wá balẹ̀ ẹ̀mí tí wá balẹ̀ bá àwọn tàbí ń rówó lásìkò àsìkò àbúrò rẹ̀ ra torí pé owó ti ń wọlé sí wọn lọ́wọ́ díẹ̀ ẹ̀rù wá ń bá àwọn kí ṣèṣe pé àlùfẹ́ àmọ́ àwọn làwọn ti ń ná látàyè ìjọba wọ́n rí ìgbésí ayé táwọn ń gbé pé ah, kò mọ̀ dàbí ìgbésí ayé àsìkò ànábì kéńjì mà ti ń ṣe díẹ̀ díẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀rù wa ń bà wọ́n pé ṣé èsì bá ti kàá máa wọn làwọn ti ń jẹ díẹ̀ díẹ̀ báyìí ẹ̀rù díẹ̀ bá wa àti ẹ̀mẹ̀tẹ́ ẹlẹ́tọ̀ọ́ tó wà lọ́rùn wa àgànrín káàkiri àti sọ wíwèsì dúkìá wíwèsì dúkìá dáadáa tí bá sọ ìtọ́ fi ń gba fọ́ọ̀mù fún yẹn sáré òyìnbó fi ń gba fọ́ọ̀mù látòrí pẹ̀sidẹ́ntì látòrí gọ́fẹ́nṣìp látòrí kìnìún kan látòrí gbogbo tó fi ń gba fọ́ọ̀mù yẹn ẹ lọ wò ó fọ́ọ̀mù tó ẹ pé ta bá fẹ́ tẹ̀ pé alalẹ́ iná twenty naira fa pé alalẹ́ iná twenty naira ẹ wo lówó ìtọ́ fi ń gba owó owó ìlú náà ni owó wa náà kò tí ì mọ owó tẹ́ wéèsì owó tẹ́ máa wéèsì lórí pé dìbò fún mi ó fowó kọ́kọ́ bo ìyá kan láṣìírí obìnrin ní panafẹ́sì primary ní ibi tí wọ́n ti fẹ́ ṣe primary yẹn ten ten thousand ló ń fáwọn yìí ṣe kán jọ kán dìbò fún un ní primary ni o kò tí ì di secondary o ten ten thousand kò wá mà àti wọ́n ti lò ṣèlú fún un àti wọ́n ti yọ orúkọ ẹ̀ kó nínú <laughs> nínú ẹgbẹ́ kan náà ni o àti wọ́n ti yọ orúkọ màmá kó mẹ́ẹ̀ òun dẹ̀ ti háwó lọ rẹ́gẹ́dẹ́ ọ̀yà tẹ́tẹ́ ta lórí gòtù fún èmi gòtù sí èmi gòtù. ó bẹ̀rẹ̀ wá ilé tán torúkọ àwọn tí wọ́n yẹ ẹ̀kan àtòsórúkọ màmá ń bẹ̀ ó bẹ̀rẹ̀ lé wọlé. ó sì ti náwó ó ti náwó bá ṣe ń ṣe fúnra wọn nìyẹn ẹni tó ń pè ní òṣèlú nìyẹn yóò bá ti ṣe mọ́ lọ́bẹ̀. irọ́ àbùsí àgbákò òbèrè gbogbo ẹ̀ ló ìfẹ́ máa dáwọ́ fún wọn ni mo máa mo máa bí ìṣẹ̀lẹ̀ ń gbòòrò mo máa tán ṣe fúnra wọn. ẹnìkan kúrò nínú ẹgbẹ́ kan wọn lọ flọ́ọ̀tì ẹ̀ nínú ẹgbẹ́ míì àwọn yẹn inú wọn ń dùn pé àgbà olóṣèlú kan ti jọ ẹgbẹ́ àwọn láì mọ̀ pé ẹgbẹ́ yẹn náà wá flọ́ọ̀tì ẹ̀ síbẹ̀ ẹgbẹ́ yá lọ síbẹ̀ bá ti ṣe bá ti bá ti da ọgbẹ̀rún rẹ̀ ẹ̀ dára yìí. mo gbèsè owó mo gbèsè rìsọ́ọ̀sì ní táǹkà kan tí mò ń wọ tí mo wà ní Ondo state tí mo wà lóńdó state táǹkà tí mo wà ń bẹ̀ tẹ bá rí owó tí ọkùnrin kan náà náà tó fẹ́ jẹ gọ́fìnà gbà ẹ̀ ẹlikópítà báyìí mo rántí orúkọ ẹ o mi ìfẹ́ dákọ ẹ ní o ẹlikópítà báyìí ló ti máa ń fún owó yóò máa gun ẹlikópítà báyìí yóò dẹ̀ máa fún owó àwa táwọn kírun mọ́sáàsì tí mo ti ṣe mọ́mú báyẹn tí mo ti ń kírun tí mo ti ń kírun àtàgbébẹ̀ lásùbà àdẹ̀bá òbí àti aṣọ òṣèlú wọn tó máa ń há káàkiri yẹn á sọ̀rọ̀ bá wọ́n kàn kó sẹ́nu ọ̀nà tó ẹ gbà. wọ́n kàn ń wéṣẹ̀ owó bóni yín wà ní sẹ̀ríà ẹ̀ ń tara yín yóò bóyá ní wọn sàkáǹtì fúláṣí àmà ó dẹ̀ náwó ó lọ́bì kankan. yàtọ̀ sí owó tó fi ń gba fọ́ọ̀mù àwọn àgbààgbà ẹgbẹ́ òsì náwó fún wọn àìjẹ́ bẹ́ẹ̀ ò jẹ́ kankan lọ fúùtì àyà fún wọn bẹ́ẹ̀ tó ní àṣàlámà rí ibùhá kíní ò tọ̀ wọ́n mọ̀ wọ gbígbé ilé ìwòsí rẹ̀ di òṣèlú ó dà pé tẹ́tẹ́ fi ṣe o. nínú dẹ́tẹ̀ ń gbójúkò níbi àwọn kẹ́tẹ́ mi sọ yẹn dẹ́tẹ̀ ń gbójúkò bẹ̀. ẹni ẹ tabaníkà fi wọ́n lẹ̀ wọ́n lè mọ̀jẹ̀ akírun mọ́ òpùrọ́ ni. iná pè ní democracy freedom of kini freedom of religion. wọ́n sì á ní amọ̀kìrun mọ́ ajé bí wọ́n ti democracy mọ́ nìyẹn wọ́n tẹ́ sọ pé democracy náà ń ṣe democracy làwọn ń ṣe freedom of religion wà ń bẹ náà freedom of thought wà ń bẹ ẹnì kò bá jáde lónìí kó pẹ́rẹ́ lọ́lọ́run wọn gbọ́dọ̀ tako ẹnì kò bá jáde lónìí kó ní òkúta ní ká máa sìn wọn gbọ́dọ̀ tako èmi náà bá jáde lónìí kí wọ́n ní Allah ní olúwa mi wọn gbọ́dọ̀ tako mi nǹkan tó ń dẹ́mọ̀ pé ṣe ṣe yẹn tí ó jẹ́ wọn parọ́ fáwọn yẹn pé tó bá yá wọn lè sọ pé ká máa kiri ipò owó ti sọ ẹ̀ tara yẹn owó ti sọ lẹ́yìn yẹn bá sọ bẹ́ẹ̀ gan ó gbé lọ kóòtù wọn yóò ti jẹ̀bi ilẹ̀ because kò sí ẹ̀sìn náà fẹ́ẹ́ fi bá pè nínú ẹ̀sìn democracy kò sí kò sí náà ẹlẹ́ẹ̀kejì ìrọ́tẹ́ tó ń pa fún wa òun ni pé tí mùsùlùmí bá wà ń bẹ́ẹ̀ tí mùsùlùmí bá wà ń bẹ́ẹ̀ wọ́n lè chéǹjì nǹkan ìrọ́lẹ̀ ń pa wọn kì í chéǹjì ẹ̀ tí wọ́n fẹ́ chéǹjì nǹkan wàá fi òfin wọn páàkì ẹ̀ ni wọ́n yẹn sọ fún wọn wá lo nǹkan tá a gbé kalẹ̀ náà sọ fún ẹ lájọ tí gbogbo yín ti ń lọ bẹ̀ kí ẹ ti sọ fún ẹ pé ọtí mímu o ẹ ti sọ fún ẹ pé àárọ̀ mọ̀ ẹ sọ fún ẹ dágbọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sẹ́rìtì yẹn bá wá tá ẹ̀nàwọ́ ní house bóyá mọ́jísù ṣìlúùkù ni o bóyá mọ́jísù nùwàbù ni o house of senate ni o àbí house of ewu nìkejì ni o house of representative ni o mọ́jísù nùwáfù nìyẹn mọ́jísù shuyukh òní house of senate ẹni náwó síbẹ̀ àti muslim sàwárí ni president àbí president náà ni O sálámà pẹ̀lú mùsùlùmí ni sàwárí wọ́n kọ́kọ́ wọ pé sàwárí àtẹ́kọ̀ọ́ good morning mr president kò sí sálámà ní àwùjọ wọn sálámà bẹ́ẹ̀ sálámà àníwọ̀n àfẹ́ àbíkò wa ni sálámà bò good morning mr president ni ọ̀sọ̀tọ̀sọ̀ sọ síbẹ̀ yìí pé ọtí o ìwọ fẹ́ pè ní àdá yìí tó bá ti láti ìfẹ́ kàgbọ́. sọ síbẹ̀ yìí pé ìsìláàmù nìkan ní sẹ̀ríà ní ká máa ṣe oníkátẹ́sì mi sọ síbẹ̀ kí ẹ jọ mr president mo fẹ́ páàsì bíìlì kan ẹja kàn dé gbogbo ẹ̀sìn mi torí bá lọ sọ pé inna dina inda Allah al-Islam òun ni àfáà àfáà wọ́n wá kó tègbé sì tẹ́ gan pé ẹni yìí ti ní mẹ́ta ó ti wà mẹ́ta yìí ti sọ̀dà ẹ̀já gbé lọ nìkan. wọ́n fẹ́ wọ́n yóò wá tèjì kan wá lu tó wà ní. wọ́n ti lófin tí wọ́n ń lò fúnra wọn sọ ẹ mọ́ta àwọn èèyàn mọ́ ẹ mọ́ta àwọn èèyàn mọ́. ibo la lọ òun ni wípé muhammed òun náà lóye ní mọ́tàlásí olùpẹ̀rùn yóò má sùpọ̀ ọ̀run yóò dẹ̀ mọ́ kẹ́ni yóò dẹ̀ jẹ́ kí ohun rẹ̀ gùn ṣùgbọ́n táwọn ti ń lo máìsì tí ó jáde dáadáa náà ó ti ṣiṣẹ́ ó ti yẹ wa báyìí so àsìkò oorun zúrì nìyẹn ìyẹn là níbi ń sọ níbi àdífù àbú amúrú àṣìṣe ìbáni tí wọ́n fi ànábì léèrè pé ìwà ànábì ó lóun bí ànábì pé ayyul amal ahabbu ila Allah wò làlọ́ òun nífẹ̀ẹ́ sí jù gan ànábì wa sọ pé as-salatu ala waqtiha lẹ́yìn kírun lásìkò rẹ̀ lẹ́yìn kírun ní àsìkò rẹ̀ a gbọ́dọ̀ máa ṣùkò ọ̀run kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó dára àní kírun bí fọ́ kásìkò ọ̀run tó wọlé àdẹ̀dẹ̀ kírun nígbà tí àsìkò ọ̀run ti kẹ́ni tó ti jáde tó tó bá dẹ̀ fi máa ṣùkò ọ̀run yóò ti fún ọ láǹfààní ó yóò wà nù mútọ̀ tó ráyè sọ̀kalẹ̀ ó dẹ̀ ti mọ̀gbà tó bẹ̀rẹ̀ ó ti mọ̀gbà tó wọlé tó ó lè fún ọ láǹfààní gba at least àsìkò ọ̀run sì wà ń ta tó bá sọ̀kalẹ̀ má lọ kì bóyá òun ṣe nǹkan ni tó bá ti mọ àsìkò ọrùn bá ti mọ pé àsìkò ọrùn sì wà ń ta nínú dọ̀rúrọ̀ tí mo wà yìí tí bá ti jáde ńlẹ̀ má lè lọ sí kí ni o má lè lọ kí tó bá ti mọ àsìkò ọrùn tó bá mọ àsìkò ọrùn kò sí nínú kó máa kírun lásìkò ọrùn ò tí ì tó nínú kó máa kírun nígbà lásìkò ọrùn ti kọjá ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá mọ àsìkò ọrùn tó bá lọ sáwọn mọ́ṣáláṣí míì tó kì í sábà kírun ń bẹ̀ wàá lè mọ̀ pé sí àsìkò tán kírun yẹn àsìkò ọrùn ti wọlé àbí kò tí ì tètè ni kò tí ì wọlé nísìnyí ìrún ti ń wọlé láti tó wá nsìn lásìkò tí mò ń sọ̀rọ̀ yìí tó wá ìrún ti wọlé ìrún zoo kí ẹ wá ti ilé ìrún di aago méjì ó ti fẹ́ parí báyẹn láti tó wá wọn àdẹ tí ìrún mọ́ṣáláṣí yẹn bíbí bíbí one lu after one one thirty to two two ẹ̀ṣẹ̀ṣẹ̀ rẹ̀ tẹ̀síde tó táìmù yẹn ti ń lọ jù ó ti fẹ́ máa lọ dé gíláàsì gan bẹ́ẹ̀ ó ti fẹ́ wọlé so wàá lè mà sí àsìkò ọ̀run báyìí àsìkò ọ̀run báyìí àsìkò ọ̀run báyìí ìyẹn jẹ́ fún àsìkò kíni o àsìkò zoro sọláàtì àṣírí ìrún àṣírí ìgbà ló ń wọlé tẹ̀ òun wọlé ní ìgbà wo tí òòjì òjijì nǹkan tá a gbé kalẹ̀ tàbí òjijì nǹkan tí àbí àwa gẹ́gẹ́ fúnra wa òjì yẹn tó bá ti ṣe dọ́bù rẹ̀ tó bá ti ṣe dọ́bù rẹ̀ sẹ́yìn pé ìrun zuri ní títí ẹ̀ ìgbà wo ló ń wọlé ìgbà tí òjì àti nǹkan tá a gbé kalẹ̀ bá ti ṣe déédéé táìmù yẹn gángan òun náà ni zuri wọlé báwọn nígbà tí òun bá ti yẹ àtàrí jáde tó òun bá ti yẹ àtàrí zuri wọlé hmm? zuri ó wà ẹ̀ yóò parí ní ìgbà tí lílù rọ́jòlì pàtó yìí nígbà tí òjijì òjì ẹni yẹn tàbí nǹkan tá a gbé kalẹ̀ tó bá ti ṣe déédéé ìgbà yẹn ní zúlù ṣe kí ni yóò parí táìmù yẹn gẹ́gẹ́ náà ní ìbẹ̀rẹ̀ asúrì o ṣé tí mo sọ yé táìmù tí zúlù parí táìmù yẹn ní the same time yẹn ni wọn àti ìbẹ̀rẹ̀ asúrì lọ́jọ́ ń ṣe ẹ̀ ó túmọ̀ pé tí zúlù bá ti ń parí báyìí kí ló ṣẹlẹ̀ asùn ti wọlé wọ́n jọ ń ṣe at the same time so ìgbà wo ni studio wà parí nígbà tí yóò di nǹkan tá a gbé kalẹ̀ tàbá wa gẹ́gẹ́ tá a nà ó sínú ọ̀run tí yóò di yẹn bá ti ṣe déédéé nǹkan tá a gbé kalẹ̀ yìí zúrì ti ṣe kí ni. táìmù yẹn náà ni ó ti wá máa jẹ́ ìbẹ̀rẹ̀ asùn yìí olùkọ́ tá a bá fẹ́ tá a bá fẹ́ mọ̀ pé aṣọ ti wọlé àbí ò tí ì wọlé bó láti bẹ́ tí ò jí àti nǹkan tá a gbé kalẹ̀ tó bá ti ṣe kí ni tó bá ti tó bá ti ṣèlè dé lápẹjù onísìn ànàbí ilẹ̀ báyìí àrígi bọlẹ̀ báyìí àwa àwa mẹ́sọ̀ igi yẹn bàtà mẹ́sọ̀ rẹ̀ ó fún wa ní kásọ pé bí a fi tú kíni bí ó fún wa níbi tú mítà lápẹjù ń bàtà àwọn igi yẹn tó túmọ̀ sí òjì tó wà nílẹ̀ náà òun náà gbọ́dọ̀ fún wa ní tú mítà tó tó bá ti fún wa báyìí àti mọ̀ pé kí ló ṣẹlẹ̀ sùúrì ti parí asì náà ti ṣe kí ni ó ti wọlé asì ti tó báyìí ìwọ tó fẹ́ lọ síbi kan sí tó dẹ̀ ọ̀gá ah, mo fẹ́ lọ bì kan tó má dẹ̀ ní kí n wọ mọ́tò kìíní kan asì dẹ̀ ti wọlé lọ sí mọ́sáàsì kó lọ kírun ẹ torí pé ìmọ̀ ti wà lára ẹ yóò rọrùn àwọn nǹkan tó mọ̀ ṣe máa máa rọrùn fún ẹ wọn àdẹ̀ tí ṣe rẹ̀ kẹ̀jìdé nínú mọ́sáàsì yẹn ti wọn ìwọ dẹ̀ ní lọ síbi kan tó bá dẹ̀ lọ síbi kan ò ní láǹfààní àdìsọ̀kalẹ̀ mọ́ àsìkò òun dẹ̀ ti wọlé lọ kírun tiẹ̀ ní mọ́sáàsì kó máa bá tiẹ̀ lọ́nà tó bá ti ní ìmọ̀ nǹkan tó ń ṣe yóò rọrùn pa ẹ̀ tó aṣọ iná wa ń lọ báyìí ó ń lọ báyìí ó ń lọ báyìí ó ń lọ báyìí ìgbà wo ni ó parí òun náà ó lọ parí ní ìgbà tí òjì yẹn tó bá ti dọ́bù nǹkan tá a gbé kalẹ̀ òjì yẹn bá ti dọ́bù ọ́bjẹ́tì tí a gbé kalẹ̀ tẹ̀pẹ́ yóò máa gùn lọ ni wọ́n máa gùn lọ tó bá ti fi dọ́bù ẹ̀ tẹ́pẹ́ tẹ̀pẹ́ aṣọ pé two meter ní nǹkan tá a fi ta fi hàn ó bẹ̀rẹ̀ gbọ́dọ̀ rí four meter nǹkan yẹn tí yẹn bá ti ṣe aṣọ ìṣègùn ni aṣọ ìpìlọ ìpìlọ ni aṣọ ìpìlọ ni ṣùgbọ́n ti ń gẹ̀ẹ́sì ẹ̀ nìyẹn sọ̀látù mọ́gírìbì tiẹ̀ ìrùn mọ́gírìbì nígbà tí oòrùn bá ti wọ̀ tẹ̀pá sọ pé oòrùn yẹn ń bọ̀ láti east látàárọ̀ ó ń mú lọ tiẹ̀ ni kò sí táyọ̀ fún un tó bá ti débi tí ó ti wọ̀ ẹ ti máa tó ti máa ṣarajọ akán á dàbí bọ́ọ̀lù ó fẹ́ wọlé ni káwa máa retí kó wọlé tó bá ti lè wọlé báyìí dé kí ló ṣẹlẹ̀ mọ́gìrìbì tó láì gbà yín náà la máa ń ṣínú tàbá gbà rẹ̀ ó yóò gbàwé monday ni ó gbàwé thursday ni ó gbàwé kìnnìkan ni àbí rọmọdán ni ó táyà nígbà tó òun bá ti wọ yín náà là ń ṣínú gbà yín náà là ń tún mọ́gìrìbì nàám tó táyà nígbà yẹn tó ìgbà tí mọ́gìrìbì wọlé tiẹ̀ ó nìyẹn ó yẹ tó mọ́gìrìbì yẹn nísìnyí ìgbà wọn lòún parí wọ́n pè nǹkan ní aṣáfàkù aṣáfàkù alhamam aṣáfàkù alhamam tí òun bá ti wọ̀ ní sánmà ẹ padà rí pupa kan lójú sánmà báyìí sánmà àdàbí kó pọ́n ẹ máa rí òun ti wọ̀ yẹn làwọn bàbá ń pè ní sánmà oko sánmà sánmà sóko sánmà sóko yẹn wọ́n máa ń fi tan àwọn kéékèèké lọ sóko ni tẹ̀fálẹ́ ti lẹ́ wọ́n á sọ fún ọmọ ẹgbẹ́ wo òórùn alẹ́ ò tí ì lẹ̀ tètè lọ sí oko kó lọ mú nǹkan báyìí wá òun náà wà ó pé alẹ́ ò tí ì lẹ̀ ojú ọ̀nà lálẹ́ ò kà mọ́ torí pé alẹ́ ti lẹ́ ọ̀rẹ́ bì bọ̀ sábàkù yẹn ló sì wà ń tà ló fi rò pé bóyá alẹ́ ò tí lẹ̀ àwọn bàbá kan máa ń pè ní ìtàmọ́ oko sómúrọ̀ ni ọ̀rẹ́ ìtì ni máa wà sánmà òun ti wọlé ọ̀rẹ́ bì òun ti wọlé ọ̀rẹ́ tó ọ̀rẹ́ ti máa rí àwọn ibìkan tó máa tún máa rẹ́ ìdí pé a ṣe wà lọ́sàn-án náà ìgbà tí kinní yẹn bá wọlé tẹ́ẹ̀rí rẹ̀ yẹn má gbà ẹ́ mọ́gìrì tán ó ti bẹ̀rẹ̀ láti gbà tí òun wọ̀ yóò parí nígbà tí ṣáfàkùlẹ̀ ahmed yẹn tó bá ti kíni tó bá wọlé tó bá ti lè wọlé mọ́gìrì ti parí the same time yẹn náà ìṣá ti ó túmọ̀ sí pé ni òní ìṣá ìbẹ̀rẹ̀ màbíbù sáfàkìlì àfìnà ìgbà tí kìnìún àwò pampa yẹn tó bá ti wọlé báwo pampa lè fẹ́ níbi táwọn ó fòsì ẹ̀yìn lẹ́nu tó bá ti lè wọlé wọ́n sì ti tán kí ló ṣẹlẹ̀ ìṣá ìṣe bẹ̀rẹ̀ náà àti rí ìgbà tí ìṣá iná bẹ̀rẹ̀ báyìí táìmù kan náà ni ìparí mọ́gílì àti ìbẹ̀rẹ̀ ìṣá táìmù kan náà ni bẹ̀ṣíà ó wá kú ìgbà wo ni ìṣá ẹ̀ rẹ́ǹtì ìṣá ẹ̀ parí ìlà nífìlẹ̀ di ìlàjì òru bàtí òru bá ti dá sí méjì òru bá ti lè dá sí méjì báyìí ìṣá ẹ̀ ti parí bóòlù láti mọ̀ fóònù dá sí méjì ìgbà wo lòru bẹ̀rẹ̀ á lọ káǹtì láti tà òun ti wọ̀ ìgbà tí òòrùn ti wọ̀ títí di ìgbà tí àlùfájà ló yọ òru ní gbogbo ẹ̀ jàmá òru bẹ̀rẹ̀ láti gbà tí òòrùn wọ̀ ó lọ parí sí ìgbà tí àlùfájà ni ó yọ òru ní gbogbo ẹ̀ báyìí àwa fẹ́ dasí méjì ìdásí méjì rẹ̀ yẹn òun ni ó parí fún ìṣá dáṣì àdọ́gbé ìṣá ẹ̀ kò líǹkì dé ṣubú ìhìn rárá o rárá o ẹ fáwọn olùyòkù wọn jọ ń ṣíà bọ ìṣá àti ṣubú ìwọn ìjọ ṣíà ẹ òun ti parí láàrin ọ̀nà tò nísùlẹ̀ ìdájì òru ìdájì òru òun ni ìṣá ìṣẹ́kẹ́ni ìṣá ìparí lápèjọ nísìnyí a sọ pé ẹ ẹ a sọ pé mọ́gírì a sọ pé òun wọ̀ ní six fifty lẹ́ẹ̀ka àbí àbí six fifty tàbá mú báyẹn pé òun wọ̀ ní six fifty káwá sọ pé fájírì yíyọ àlùfájàrí yọ nípa thirty a.m òòrùn wọ̀ ní six fifty pm àbí àlùfájà ní ní five thirty am adẹ̀fẹ́ máa rìn ẹ̀ ọ̀ya táìmù ó ní ìlàjì máa bọ́ sí. ọ̀ya ọ̀ya ọ̀ya ọ̀ya táìmù afẹ́ máa láti six fifty pm five thirty af lápèjúwe ni o ká ní báyẹn ni òun ṣe ń wọ̀ ni àlùfájà yìí náà ṣe ń yọ áfò ẹ́ twelve twenty tó tó báyẹn àwọn mẹ́rin àwọn àṣìlọ́pọ̀ wà láàrin méjèèjì náà ten hours ṣé ten àbí eleven eleven hours forty minutes táwa fẹ́ dasí méjì kí ló fún wa eleven hours forty minutes ó mìíràn kó máa fún wa ní five hours twenty minutes báyẹn ni kò lè pé six hours náà yóò wọ́n fún wa ní five hours kìíní yóò fún wa yóò fún wa ní eh, ten hours ok ten hours forty minutes ten hours forty minutes bàbá fẹ́ dasí méjì nǹkan ó máa fún wa ní five hours twenty minutes five five hours twenty minutes nìyẹn ìgbà oníwà forty. twelve ten bí báyìí ẹ wá bóyá five eh, five hours láti five láti six fifty ẹ eh, kò lè ju twelve ten yẹn náà lọ kò lè ju báyìí lọ twelve ten a.m. wọ́n fi twelve ten ẹ̀ṣá ìtìlọ. mo kàn ń fún alápèjúwe ní mi sọ pé táìmù báyìí ní ẹ̀yin lẹ́lọ́ wo ibi tẹ́yìn ń gbé ẹ sì wo ìgbà tó rùn wọ̀ ẹ wo ìgbà tí eh, ó fi fẹ́ ní ìdílé àti kọ́kọ́ ṣe sí ọjọ́ kan náà láti gẹ́ẹ̀tì ìgbà wo ẹ ṣe ọjọ́ kan láti bẹ́ẹ̀ tìgbà tí àlùfáàjà rí ń yọ ìjàmbá tí wàá bẹ́ẹ̀ ti sẹ́yìn kan ẹ wàá da níbi sẹ́yìn wa tò lọ́dọ̀ ká ní túbú sí ń ṣe lọ́dọ̀ tiwa ní ìfìyómi pé twelve ten am kọ́ nìyẹn ni ní iṣẹ́ yóò ṣe kíni iṣẹ́ yóò parí iṣẹ́ yóò parí ó ta orí lórí ìsìgá orí ìsìgá lẹ́gbẹ̀ẹ́ sọ̀ láti ṣubú ìní ìrún àṣùbà ìrún àṣùbà ìgbà wo nígbà tí àlùfáàjì bá ṣe kẹ́ni tó bá ti yọ bó láti mọ̀ kálífàjà lè yọ fájìrù yẹn méjì ni káàkiri àlùfáàjà rẹ̀ méjì ni àlùfáàjìrù lè káàdì tó jókòó rọ̀ ó wà àlùfáàjìrù sọ́ọ́dì ètò jólódodo wà ẹnìkan parọ́ nù wọn ẹnìkan sòótọ́ nù àwọn méjèèjì àlùfáàjìrù káàdì bù yẹn òun ni òun kọ yọ yẹn yóò yọ báyìí tínrín ẹgbẹ́ yẹn bá bọ́ tàǹtà ìgbà yẹn ẹ̀rù ti fájú ìtìtò ni bọ́ńtẹ́sì mọ̀ kókò rọ ni wípé yóò padà kú tó sì padà oògùn ó sì padà olè padà ẹ̀sùn pé léyìn ṣe kí ni o ó ń parọ́ fún mi alifájì ìyẹn àsìkò òtítọ́ alifájì sọ ọ́ dé ètò jólódodo yẹn tóun bá ti mọ́lẹ̀ báyìí tiẹ̀ ó mọ́lẹ̀ lọ fájìrì tó yọ láàárọ̀ yẹn òun ni ìmọ́lẹ̀ yẹn extend sí ó increase sí òun la fi sọ pé ojúmọ́ ti ṣe kí ni ó ti ń mọ́ ó ti ń mọ́ òun ni ọjọ́ tó ń là yẹn òun ni wọ́n ń pè ní tọ́jọ́ bá là alifájìrì yẹn náà bá ń pè òun ló ń là ló ń là ìmọ́lẹ̀ yóò máa spread yóò máa spread yóò máa spread yóò máa spread títí òun là ń lòdì sí i olódìgbò ti padà close ní mọ́tì problem tó wà níbi ìyẹn ní àsìkò táwọn àwa yìí ó ṣòro láti fi gẹ́tẹ̀ẹ́ torí pé kí ni pàápàá jùlọ tí iná bá wà ẹ̀rí sábà tẹ̀sán láti jọ ìfáwọn òníná bọ̀ tí iná bá ti wà tán sáná yẹn yẹn yẹn ò lè rí ó lè fún ẹ wà rà ò lè rí bọ̀ tí ò bá síná tí o gbẹ sóòkù lọ ò lè dẹ́sẹ̀ bọ̀ tí iná bá wà táwọn èèyàn tanná lọ tán tanná lẹ́ni tó tan street light lẹ́ni tó tan kínní ìgbẹ́ ò lè rí torí pé kò ní fún ọ láǹfààní láti rí àlùfájúrù yẹn àlùfájúrù yẹn yóò yọ báyìí yóò tẹ̀rín báyìí òní wàá máa spread díẹ̀díẹ̀ yóò máa má sí àwọn ìgbẹ́jẹ́ máa máa má wọ́n máa má wọ́n máa máa má òun là ń pè ní bójúmọ́ tí ń ṣe kíni o bójúmọ́ tí ń má bójúmọ́ tí ń má yóò fi àdé pé àárọ̀ wa rọ̀ gbogbo ẹ̀ wá ṣe ó clear bọ̀ ní tó fi yẹ jẹ́ kí yẹn sọ̀rọ̀ díẹ̀ lásìkò tá a wáyé ni àwọn iná tá a ti kíni tá a ti ní yẹn òun fọ àpò bẹ́ẹ̀ bọ̀tá pé bí àwọn sáà ń gbé ìgbèríko tí ò sí iná tí ò sí kankan yẹn ni àwọn lè bẹ́ẹ̀ tẹ̀ ju àwa lọ ní ibi báyìí bọ̀ lásìkò tá a wà báyìí ni mo ti ń sọ̀rọ̀ yìí after five ṣubú ìdìtò àlùfájà ti ń yọ after five ṣùgbọ́n tó bá fẹ́ gbà wẹ̀ wọ́n jẹun ju bí five lọ bí five wọ́n jẹun ju báyìí torí bí fájú ti ń yọ ní gẹ́gẹ́ bí after five àṣà àtìgbà tí mi sì wò lásìkò. ìgbà wo ni ṣubú wà hẹ́ǹtì náà ìyíndà tó lórí ṣá ìgbà tó òrùn bá yọ tó òrùn bá ti lè yọ ọba ká ènìyàn ẹ̀kún mú ọ lọ́wọ́ tó òrùn bá ti lè yọ gbogbo ni ó ti yọ iwájú bíbà ibi tá à ń dojú kọ kírun tó bá ti lè rí tó yọ ti mú ọ lọ́wọ́ báwọn ṣubú ti bọ́ afáàtú sọ yìí pé ẹ ń bá gbé ìfòtò sọ́ọ́lẹ̀ amdan ó màmá àtà kọ́rọ̀jà wọ́pùtùhà títí tí àsìkò yẹn ti kọjá pàápàá jùlọ ìrun ṣubú yìí tí kò àtàṣì mọ́ ìrun míì àwọn bá sọ pé ẹ̀jẹ̀ ti di káfíìn jésù tó lé ní o ẹlòmíì ò kàn sùn fẹ́ẹ́ bí wọ́n ló fa ohun yẹn o ti dáná o ìwọ́n tó sùn ní tú bóòlù ti fẹ́ jí ó ti wo eré ẹ̀ lẹ́gbẹ́ bọ́ ìwọ́n tó lọ ń wo bọ́ọ̀lù fúnra ẹ̀ náà ló wo bọ́ọ̀lù fúnra ẹ̀ o nígbà tó wá di one tó di two tó di three ẹ̀sẹ̀ wá lọ sùn ìwọ́n ló pọ̀sí ẹ̀ ìwọ́n ló pọ̀sí ẹ̀ tòmọ́tẹ́ tó wọ́n sùn lọ́mọ àlọ́ ló kàn náà wá màá rẹ̀ nítorí wọn fún rẹ̀ títà mìíràn ti wá lọ àníbi ni ò lẹ́sẹ̀ àníbi ni mọ̀nà mọ̀nà síyà mọ̀nàmà àwùnẹ́sì àníṣàlá àníbìlẹ̀ tó bá sùn tàbó gbàgbé ó sùn gbàgbé tàbí ó sùn tàbí ó gbàgbé láti kírun hmm? àníbìlẹ̀ fáyìlì sọ sí ìhà ìdáàdàkárọ̀ ha sẹ́ni yẹ kí níta tàbí wọ́n rántí yẹn náà àníbìlẹ̀ àsìkò ọ̀run ti tiẹ̀ nìyẹn ó sùn láti àṣù ìtọ́jú ká ṣe ìdìsẹ́yìn wọ́n sì wá tajú wọn wọn ń sìn aṣọ ti kọjá ń ti kọjá wọ́n bá mi jẹ́ òní problem àníbi ní àsìkò òun ti jẹ gángan òun nìyẹn tàbó gbàgbé kò tiẹ̀ ti gbàgbé kò tiẹ̀ rántí bá sì ti tó kò tiẹ̀ máa gángan ó kàn rántí ní aṣọ díẹ̀ ti bọ́ta àti súrì ti bọ́ta ló wá rántí àníbi ní kó lọ kí bó ṣe rántí yẹn kí ẹ ti kó ti lọ máa ṣe nǹkan mí o ó tó bá fẹ́ tọ̀ àbó fẹ́ yàgbẹ́ àbó fẹ́ ṣàwàlà ó sì ṣe ẹ sì lọ kírun àdébí ní àsìkò ojú jẹ òun nìyẹn yóò fà táwọn àbáà sọ pé excuse méjì tó wà láti mọ kírun sásìkò rẹ nìyẹn kò sí kẹta ní ó lé tu excuse tó wà nìyẹn kí máa kó gbàgbé kí máa kí ni kó sùn kó sùn gbàgbé pé pé ìsùn tó dẹ̀ sùn gbàgbé yìí náà ètùkú ọ̀nù kọ́ọ̀sì ẹ̀ o àlọ́ kan mú omi ẹ̀ wá ń dá ìgbà yẹn ni ẹ̀gbọ́n táwọn ibi sọ ń pa sọ láti láti yìí àníbi yẹn tí èèyàn wá sí ìbá fọmọ lọ́wọ́ lásìkò rẹ̀ kọjá bí ìgbà tí èèyàn bá pàdánù gbogbo ẹbí ẹ̀ bá wọ́ta èsì tó lè nì ẹlòmíà tẹlifóònù ṣiṣẹ́ yóò àmà ṣiṣẹ́ ẹlòmíì kápẹ́ńtà ni ẹ̀ tí lóòótọ́ fi kírun lójú ọjọ́ ẹ̀hún kan ní lọ́wọ́ owó wà lè fọ́ọ̀lẹ̀ àbí bá ò dáa táìpẹ́ mi ní àlọ́ òní èyí tẹ̀ wọ́n rẹ̀ ó kí ìrùn fún mi lásìkò àyè mẹ́lẹ́ta ọ̀yà ẹ̀mú mọ́bẹ̀ bí a fi kiri tèsì ni ó lò mẹ́tí ó lè lé ó bẹ́ẹ̀ bọ́lẹ̀ kò ráyè orí ẹ̀ tí ò pé yẹn ló wá ti jọ́ mi ṣùgbọ́n àlọ́ ọba tó dà ẹ̀mọ́ tó sọ ni oníwà ìlẹ́yìnwá ìlẹ́yìn náà tó dà o nǹkan tó ń retí ni pé ọ̀dọ̀ mi náà lẹ́ padà sí òun ò kẹ́jú táwọn ti wọ́n ra ọ̀rọ̀ bí wọ́n ti wá òkú padà sọ́dọ̀ àlọ́ òsì ọ̀dọ̀ àlọ́ lẹ́ padà sí ẹ padà sọ́dọ̀ àlọ́ òun ló fà á tóbi wò wàrà kàn wò wàrà tiẹ̀ dábẹ́ bí èmi ni ò ní sọ̀kalẹ̀ mọ́ nígbà tí mo fún ọ ní agbára láti gòkè lọ kó lọ máa kan lé kó máa rẹ lé lásìkò ọrùn mi wá tó tó ẹ tó kí láti fi sẹ̀mí kí ló tó fagbára yẹn sọ̀kalẹ̀ padà wàá takú sílẹ̀ wà nǹkan lè lọ zúrì kọjá wà nǹkan lè lọ aṣù kọjá wà lọ sọ̀rọ̀ ní máa gírígì ní ṣáà wà lọ kìló kan èdè ó di ọmọ bẹ ayé ó máa rí ọ táwọn yóò mọ pa afá ẹ lọlé ni a kọlá ìyá ìsọ̀kalẹ̀ ọ <laughs> ẹ dákọ̀ ẹ wá gbé mi o <laughs> ẹ sọ̀kalẹ̀ ni ẹ máa lọlé ṣùgbọ́n ọkọ̀ oníṣòwò là lọ ó di ó di ẹni bọ̀dì láti fi àmọ́ ẹ̀ táà sí gbọmọ́nà wọn tó bá fẹ́ ṣe ó ṣe tó ń torí náà lásìkò ọ̀run bá ti tó kí mùsùlùmí lọ kí ẹ̀ padà síbi ìka tó ń ṣe ìtẹ́jú mi lè fẹ́ di ti kò pẹ́ náà ẹni tó bá pẹ́ jù fáwọn tán ló fi five minutes yóò lé lẹ́nu ó pẹ́ jù fáwọn tán bá ló five minutes ó pẹ́ jù náà ó rà káàdù tó fẹ́ ṣe tó bá ṣe táyà ó lè má ṣe lọ ó lè má ṣe lọ sí kankan tó bá ṣe táyà láti tó kò ṣe ó lè má ṣe yẹn so àdébí yẹn tó bá pàdánù ẹ̀ wá sí i nígbà tó pàdánù gbogbo ẹbí ẹ̀ ní tó kàn lùsì àwọn ọmọ ẹ̀ ìyàwó gbogbo dúkìá lùsì wọn bẹ́ẹ̀ ni kéde ṣe rí wájú ọ̀nà bẹ́ẹ̀ ni kéde ṣe rí so àwọn afáwọ́ ọ̀nà wa gan-an pẹ̀lú àsìkò àwọn irun á gbìyànjú kálọ̀ kó ṣe nírọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ìdá ń pè ní láti ṣubú ìgbà wo ni yóò parí yóò parí nígbà tí òòrùn bá ti yọ tóòrùn bá ti lè yọ láàárọ̀ tó o sì máa ń mà tó o kírun àrínà àbájọba ẹ̀yẹ fèrèfèrè ó ní ìdìbò lọ túbá lọ́sọ́dọ̀ àlọ́sùn àlọ́dà ó ní ìdìbò túbá tó ẹ̀yin ìyá lọ́jà bàbá lọ́jà kìíní kan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa ń sàn ń pọ̀ lálẹ́ ó fi àlọ́ òkú ẹ̀ ṣera yẹn ẹ̀jẹ̀ kálálìkì àmà ẹ̀rí lè jẹ́ tán ó tún á máa sọ̀rọ̀ wípé pé àbípọ̀ ọ̀nà ni mo ń jọ lọ́ọ̀nù torí kò bàjẹ́ gan báyìí. sọ̀kọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí gan ó ti kú ọ̀daràn níwájú àlọ́. ó ti kú ọ̀daràn náà àníbi ni àsọ̀lá tó àlẹ́ àwọ̀ pìyà kákìrún lásìkò rẹ̀ òun làlọ́ wò fẹ́ ìwọ ní rárá pé àkípọ̀ òun fẹ́fẹ́ níjọ náà lójú. torí pé òun dáràn níwájú olúwa rẹ̀. ìtàlọ́ òun fẹ́ ní pípọ́ mọ́ kẹ́míkà izu lásìkò ẹ̀ káṣù lásìkò tí wọ́n ti iṣẹ́ ẹ̀ káṣù bá lásìkò rẹ̀. ìfẹ́ máa ń sèwọ̀n láàárọ̀ ó di gbére dalẹ̀. ẹ bóun ló ti fẹ́ ti gan kò yé mi bóun ó sì kì bo irun yẹn ò lé míìtì láyé ó fẹ́ kírun bíi christine rakama nìyẹn àbí four suri four aṣọ odi eight mọ́gìtì odi mélòó eleven ìṣáì mélòó four odi mélòó fifteen raka four ló ti yóò dàrú ni wọ́n làwọn oníyàá kan ti sọ́rí nígbà tí wàá dáa nìkan kò á mọ iye tó kí mọ́ ọgbọ́ ọlọ́run kan yanjú ẹ̀ fún títí káàkiri máa bá ń pẹ́ bí ó ṣe rí nìyẹn kó tó kí ákà mẹ́rin kó tó kí ìkejì kó tó sọ́lá kó tó kí kẹta kó tó kí kẹrin yóò dàrú kò dẹ̀ sí ni sọ bálẹ̀ ní òkè aláhùn kò sí táyà tó kí yóò ti rẹ̀ nítorí jẹ́ ńlá kàárọ̀ ó dẹ̀ fẹ́ kí ńlá kà fífín yàtọ̀ sí tó tòsí tàtàlọ́ fẹ́ fi irun yẹn ṣe o tòsí tàlọ́ ṣe àlẹ́ òsì ìdí irun báyìí irun tàlọ́ fẹ́ òun náà irun tó ń kí sí àsìkò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ̀ irun báyìí gẹ̀gẹ̀ làlọ́ òfẹ́ fún rẹ̀ tàlọ́ kó jẹ́ òkú ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwa tó ti rọ̀ lọ́rùn à ń bẹ̀ nínú àánú rẹ̀ mọ́jẹ̀ ká padà àti ń fi súnà báyìí mọ́sọ̀wádìí aládàdálẹ̀ àti jẹ́ni mímọ́ báyìí dákùjọ mọ́sọ̀wádìí ẹlẹ́ṣẹ̀ ńlá làtàlù àbùjọ ti wà ilé ayé tá a wáyà dánwò ni kó láti fẹ́ là bẹ́ẹ̀ ní tó wù wá jù ká padà sọ́dọ̀ rẹ ẹni tí ó wà jẹ́nà firidaus ẹni tó ti yọnu sí wọn ló wù wá dákùn sí ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o làtàlù àbùjọ ti wà àwọn olórí wa tí wọ́n jolé wa lórí àtàwọn táwọn náà tún gbìyànjú àánú ẹ̀sìn bá a fi sí wọn lójú àánú àwa tí wọ́n ń so lórí lórí náà bá a fi sí wọn lójú bá wa dúró tì wọ́n bá jẹ́ jẹpájẹpá nínú wọn wọ́n ní àgbà olùkọ́ tó ti fẹ́ sọ̀rọ̀ wọn fúnra wọn àwa náà tá a wá wà lọ́ńdà wọn náà ọjà ká ṣe ẹ̀sẹ̀ pé dúró tì wá pọ̀ wá pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa àbí aláàbòjọ́ kò ṣe bẹ́ẹ̀ fún wa subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa ìbéèrè wa pé ẹni tó bá ń sùn ní àsìkò ẹ̀ẹ̀rùn àsìkò ń di tó báyìí àwa rí ẹni ẹ tó ń sùn ṣé ká jí ni àbí ká má jí àjì ni àjì ni àsìkò ń di tó dáná bí sọdí pé màdínà sì á ní sọlá àwọn náà nà àyìnbá ẹ ń bá gbàgbé tàbó sùn gbàgbé sùn gbàgbé láǹfààní láti kí yẹn á sì kí ni àjò ara kan tí ìrun pípé wà fún náà ni hmm? nínú kan tó wà fún ìrun pípé lè kọ́ọ̀bì nà lèmi láti kí àwọn tó sùn náà nígbà táwọn náà dẹ́tí wàá tòsí ẹni yẹn àjò ọ̀bọ lágbájá ọmọ lágbájá àsìkò ìrun báyìí fi inú rẹ̀ ó dùn tó wá jẹ́ mùsùlùmí dáadáa inú rẹ̀ ó kò ní bẹ́ẹ̀ fún wa ṣùgbọ́n ìjọba ìpè ní máa ń bẹ́ fún yàn ilẹ̀ ó lẹ̀ ní ó pépè fún wa dájí ẹ méjì mímọ́ o tó fi jáde wọ sàárè ọlọ́run ṣé ìwọ ni pé ọlọ́run ni ìwọ ni kíní kan ìbílẹ̀ báyìí ọ̀nà tó wù láti rìn ìyẹn fúnra ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ mùsùlùmí eré wàláì inú ẹ̀ máa dùn yá o ṣe òjòjá kan lọ́kàn rẹ̀ tó jí wọ́n táwọn sọ ní pé tí wọ́n bá rẹ́ni jí òun náà ò sì jí òyìn sí òun ló pọ̀ sí ẹ̀ lẹ́sẹ̀ anytime tó bá jí kò bá ṣe jí ń sìn látàṣùbà ó ṣe jí ní ìsìn òun ló mọ wàhálà tó ń kóra nǹkan òsì á àwọn èèyàn ń sùn bẹ́ẹ̀ wà ní ẹ bá fi ẹlòmíì lẹ kó sùn látàárọ̀ ó lè sùn dìsẹ́ ah, ah, láti ń dárúkọ ẹnìkan yẹn nísìnyí báyìí so ẹlòmíì sùn àdìsá àbí tó náà máa ń sùn bẹ́ẹ̀ àbí tó náà máa ń sùn gán-an tó máa ń sùn ó wà èyí ti sún náà o ẹlòmíì tún lè ní kéèyàn máa sùn gán-an pé sún náà ní ara o sún náà kọ́ o wọ́n lọ́mọ <laughs> máa ń sùn jù ó yẹ àrùn náà ni ó yẹ kó change ara torí pé anything gan lè ṣẹlẹ̀ náà tó lórí ìdìbò ti dìde òun kò wá ti sùn lọ ẹlòmíì kan bá ti báyìí aṣọ lọ́mọ kírun nínú tọ́lẹ́tì aṣọ máa pèrò nínú tọ́lẹ́tì tó ń bá ti pọ̀ jù náà ti dà tòkátà ṣùgbọ́n àwọn kan bẹ tẹ́ pé wọ́n lè sùn dáadáa tó àti bá fi wọ́n lè látàárọ̀ má sì lọ sùn lọ bìí lóhùn kan tí ò dáa ni àrùn burúkú tí ò dáa ni tó yẹ kán àjọsìn ara wọn tòótá bá rí ẹgbẹ́ sùn kájí àníbi ni àṣeyálu àlàlùkọ́ yìí kàfà àyè ẹni tó bá pè yàn síbi dáadáa tí ìgbà tó kú ọ̀nà ló ṣe dáadáa tó nǹkan tí ìrún náà wà fún ni á pè yàn láti fi jí <clears throat> àwọn tó bá sùn ó yé bá nà ọlọ́ ìbéèrè ní tiwa àlùfẹ́lá ọ̀yà ẹ̀ sọ. Náà. Ìkejì. Ṣé ẹ̀ máa ta? Ok. ìdákùn ìlànà àwọn ìbéèrè bẹ́ẹ̀ ta ìbéèrè tó dáa tó tó pàtàkì kí n mo látẹ̀yìn wọ́n ní táwọn olóṣèlú tó máa fún ansa sún wọn ládùúgbò àbọ̀tẹ̀ fún yàn ní nǹkan ìwọ kọ́ ló béèrè wọ́n kàn wọ́n kàn fún ọkàn rẹ̀ tá a lè gbá àbá rẹ̀ gbà gbígbà rẹ̀ lọ́jà. èmi ò ní kẹ́lẹ́ wọn gba láìsí káàkiri o ọ̀wọ́n á fún ọkàn rẹ̀ àbí wọ́n gbé ta sún àwọn afúnra àbẹ́yìn náà lè ṣe wàá béèrè pé tọ́ a ní transfer nínú ìlú wa o ẹ wa kò sí àrà kankan bẹ̀ owó ìlú wa náà ni àwa náà la lo owó fúnra wa ó yẹ ká nà fún wa tẹ́lẹ̀ náà ṣe wàhálà tó wọ́n dẹ̀ fún wa kò sí kóbẹ̀ ó rà á tún kí wọn kí wọ́n ṣe é bí wọ́n á tún lè kọ lẹ́tà sí wọn tá a bá ní ìdí bàtà ẹ fún wa ló ní bíbá yóò fún wa Eh, tàbí ìtìjẹ́ tàbí ìtìjẹ́ ọlọ́gbọ́n làlàṣẹ. nínú àwọn ìjọba Islam tí àsìkò ẹ̀ dáhìrà ẹ̀ rọ́jò ló ń sì yà sí ẹ bá pèèyàn ní olóṣèlú ọlọ́gbọ́n làlàṣẹ ọ̀gá rẹ̀. nínú àwọn kan tó ṣe ó sì nǹkan tó pọ̀ kan lásìkò ẹ̀ nínú àwọn olórí Islam tó ti lọ ni wọ́n sọ ọ̀gá sáwọn eléyìí o mọ́ọ̀bùn làlàṣẹ ẹ̀ lọ́kàtà ẹ̀ ẹ gbádùn ẹ̀ káyọ̀ táwọn ilé ìbá ka ọgbà ìfà àwọn ẹni rí ni wàláì wọn ká ọ̀sán àwọn fílọ́sọ́fà àwọn eh, àwọn tí ò lẹ́sìn àwọn free thinker àwọn náà ń kà ní. ẹ lọ kàtà Islam jẹ́ wọ́n ti darí ìlú lásìkò sí wọn. ẹ mọ̀ tí mo rú bàbá sì ṣe ni ó mọ̀ rú bàbá sì ṣe ní gbogbo bus stop kọ̀ọ̀kan wọ́n dẹ̀ ṣe omi síbẹ̀ gbogbo bus kọ̀ọ̀kan omi wà mí. ẹgbẹ́ bóyá ẹranko ló ń gùn lọ ni o ò ń gùn kankan lọ ni o ní bọ́sọ̀ kọ̀ọ̀kan yóò ti máa romi láti wọ́n tó fẹ́ mú mi ni o wọ́n tó fẹ́ sókú sí oko ẹ lọ ìlú túbà ìlú túṣẹ ẹ lọ ka ìtàkùn owó mọ́tò tó kọ̀tọ́ tó náà jẹ kàlífà àtúntò lórí àwọn mùsùlùmí gbà yẹn ẹ lọ kà á wọ́n gbọ́dọ̀ fúnra yóò bọ́ ta lóru yóò àmọ́ fi tí mọ́gì ilé ẹni kálukú yóò mọ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ wàláì tó ṣe lóbìnrin kan nìyẹn tóbìnrin ń ṣépè tó ń sunkún bí ẹni tó jẹ olórí lásìkò wa ìkò yẹ kó jẹ olórí o ebi ní ń pa òun yìí o àtàwọn ọmọ òun yìí o ìkò kó jẹ olórí o bọ́ọ̀lù kankan fúnra ẹ̀ lóru ló gbọ́ fúnra ẹ̀ bọ́ọ̀lù wa lọlé wa lọ àfin ẹ̀ ní ibi tó fi ń ṣe kínní wa lọ kó àwọn jẹ̀kí bí èlùbọ́ kankan àwọn oúnjẹ fúnra ẹ̀ lóru wa wa wà wa jẹ́ àwọn ọmọ ẹ̀ wọn ẹ̀ ló dáná wọn ẹ̀ ló lò màmá yẹn wá ń sọ pé ah ìwọ tó jẹ́ yẹn dáadáa ìwọ gan ló yẹ kó jẹ́ pẹ́sidẹ̀ntì wa èyí tó wà fẹ́ràn kò yẹ kó jẹ́ ìwọ ló yẹ kó jẹ́ pẹ́sidẹ̀ntì wa ó mọ̀lúwa lòun náà ìwọ yìí ẹ wò káwọn ẹni yìí sì sí nǹkan táwọn èèyàn ń sọ ẹ̀kàn rí káàkiri ẹ̀sìn kankan ẹ̀mọ̀ tí wọ́n ń tà yín ni gbogbo ìkẹ́rin rí wọn ó sá fún yín ẹnìkan ti fún mi nọ́mbà yìí ní ìtọ́jú ìlọ àti tó bá wọlé láàárọ̀ la ló kù kò wọlé mọ́ ó jẹ nǹkan báyìí náà bọ̀ lọ́wọ́ wọ́n ń tàn yín ní ìtọ̀ ṣé aṣáyẹ̀ ṣẹ́ ẹ̀ mọ̀ wọ́n ni gbogbo ìtẹ́rìn rí wọn tí wọ́n bá ń ṣe mítìn yẹn lọ́kàn fi wọlé ni wọ́n wọlé báyìí wọ́n yá dànù òrí báyìí tó jẹ́ pé ẹ̀yin tẹ́yìn tí wọ́n sì jẹ́ wà láyìn tí wọ́n ní bá bọ̀ àyà wọ́n ó báyìí lẹ́sẹ̀ lálùpẹ̀ àmà ẹ̀yin tí yẹn ṣe ń kúrukùrú kúrukùrú tẹ́ pé kò síbẹ̀ ìṣẹ́fẹ́ jẹ́ ni tó o lè bọ́ ò ní bọ́m̀bì ẹbọ gan ó lè ti fẹ́ bọ́m̀bì ẹbọ o gbọ́dọ̀ lọ́dún chọ́ọ̀chì kó lọ campaign bẹ́ẹ̀ náà tí ó ṣe àwọn ará chọ́ọ̀chì onídìbò fún ẹni o gbọ́dọ̀ lọ ojú babaláwo kó lọ kó lọ kó lọ campaign bẹ́ẹ̀ ó dọ́dọ̀ gbogbo àwọn ọba tí ó kù pẹ̀lẹ́ mẹ́ lórí tó dó síwájú wọn ni ó dó síwájú ọba òfìfẹ́ jẹ nǹkan ọ̀wá ni ẹmọ́bìnrin ọba ọ̀ alùsùn náà nílé o ọjọ́ yẹn náà ni wọ́n sọ pé dáadé lè rò máa ti ṣe o wọn àfẹ́ àǹtàrọ́jìlú dì níyì máa nù ẹ̀kú ẹlẹ́sìn ni àwọn òfẹ́ kó àkójẹ́ kíṣẹ́ wọn àfẹ́ bí ẹ̀sìn ẹ̀ka rẹ̀ máa bọ̀ nínú òṣèlú wa wá ti dùn àná mo fi sọ fún pé gbogbo yín bá wá tá a ṣe jálábùsí yẹn ẹ̀wò tán fojú ara wọn rí ní primary lásán láàrin ara wọn nínú ẹgbẹ́ the same ẹgbẹ́ kan náà ẹ̀wọ́n ti ń yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ ara wọn ẹ̀wọ́n ti ń yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ tí ìbọn tán ti gbẹ ìtàn pẹ̀lú òṣèlú ibọ̀ ni wàá fẹ́ gbórí wọ̀ ló fẹ́ jẹ nǹkan fẹ́ lọ́mọ jẹ lọ́mọ jẹ káàdì kò ṣeé ṣe ni kò ṣeé ṣe àfẹ̀sìn tó òní pọ́blẹ̀ yìí ò sọ pé bóun ni àti ní sòṣèlú táà ní yan lórí náà yan lórí ọ̀nà táwọn ilé ìgbà yan lórí ò dáa ò dáa ẹ lọ wo sàwọ́dí bẹ́ẹ̀ báwọn náà yan lórí báwọn náà ń ṣe gbogbo ẹ̀ báwọn náà ní sójà àwọn lọ́lọ́pàá wọ́n ní sójà àwọn lọ́lọ́pàá náà mo pàdé ìkan gbà tí mo lọ wọn bẹ́ẹ̀ mo pàdé ẹ̀ mi tẹ́ ma ó wá rò bí sùdáni ni mí ni ó rò bí ara sùdáni ni mí ni òun ló rò máa ní náà á ní nàìjíríà pé nàìjíríà àtìláyé ló ti láìsí ní gbà sùdáni mo gbé ọ̀gá ìwọ̀n yàrá o nàìjíríà ni mí wà mo dẹ̀ lọ́mọ ń fẹ́ ṣe nọ́tìrà ní ibi rọ́gbọ̀ àdẹ́bí gàgà ibi rọ́gbọ̀ dáadáa ti máa kírun àbá ẹ̀ kírun bẹ́ẹ̀ ọbẹ̀ wà lọ wọ́n ni wà wọlé wọ́n o wà wọlé ó mú mi ni o gbó lára bí wẹ̀rẹ̀ ní ẹni sójà ni ọlọ́pàá ni ọlọ́pàá àfa àtún ni kẹ́yìn tán ayé jẹ́ mi bàtà ìtàn tẹ́lẹ̀ dédé kiri àfa ni ó gbó lára wa wọ́n á fi léèrè pé kí ló táwọn ọmọ lábá ìgbà àwọn ọmọ yóò gbó lára bí báyìí náà àwọn èdè tó ń sọ yìí kò yé mi ó wá ní àìpé lógọ́sì làṣọ wá fi náà sọ bíi pidgin àwọn àwọn Indonesia àtẹ̀sán ti mix wọn tán tajà àwọn là wọn wọn wọn á sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ náà àròbíyà fún ṣe àyẹ̀ gẹ́gẹ́ tó jẹ́ pure Arabic yín yẹn gẹ́gẹ́ òun lè kára ọmọ yín náà máa sọ jù níṣẹ́ ìta fi ń sọ àwọn liberty làṣọ àpò yẹn òun àtàjọ wọn sọ̀rọ̀ báyẹn ọlọ́pàá ni bá ọlọ́pàá ni gbogbo nǹkan wọn yàtọ̀ bí báyìí kí ẹ ti pé yòó lè ṣe ọlọ́pàá ṣùgbọ́n Sunday ìrírí mi sì ní í sọ ọlọ́pàá ẹ̀rù náà olú ẹ̀ pípọ́ lọ wó mọ́sùkì ó sì gbọ́dọ̀ má lọ. tọ́mádé rẹ̀ ní ìsìn pé tọ́ eléégún fẹ́ jáde o ní july àbí june náà máa ń jáde wọ́n wá june àbí ó wá wà lára àwọn tí wọ́n rán tẹ̀lé eléégún kò bí wọ́n àbí dá kọ́ má lọ. tọ́ àfa súnlẹ̀ wọ́n máa tẹ̀lé yóò máa sọ eléégún lọ yóò máa sọ eléégún kan. so problem tẹ̀lé ṣe pé sójà ò dáa ṣẹ̀dá náà ní sójà gbogbo àsìkò àwọn owó mọ́ àwọn náà lásìkò àwọn sàbí náà àwọn náà ní wọ́n ní wọ́n láwọn tó ń sọ wọn lójú ogun wọ́n ní ó jẹ́ sójà àti wọn náà nínú inú àwọn sàbí lójú ọlọ́pàá wọ́n ní ọlọ́dẹ òsìkà tí wọ́n ní ọlọ́dẹ lásìkò tí wàá ní ìsìn báyìí ó ti jẹ́ lẹ́pọ̀ àṣìkò àtúndà téèyàn bá pẹ́ lọ́lọ́dẹ wájú ní ìsìn kó fẹ́ẹ́ lè sọ ni torí bí lásìkò tí wàá ní ìsìn àtúndà pé tó bá fẹ́ jẹ́ ọlọ́dẹ o ò gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́pọ̀ ò gbọ́dọ̀ ṣe gbẹ ò kó o tó lọ pẹran lóko o gbọ́dọ̀ kọ nǹkan kan tí o lè tó àwọn àìmọye àwọn sàbí tó ń jẹ́ ọlọ́dẹ bá ń pẹran gidi kọ̀ọ̀fàm lóko fún àti ní ẹ̀bọ yọ kankan ṣe. so gbogbo iṣẹ́ títí wá ń bìbà yẹn a ti sọ di àdánwò ó ní àwọn iṣẹ́ ń bẹ táyé rẹ̀ lórí ọmọ wọ́ọ̀nù yẹn pé má ṣe o iṣẹ́ ayé ni ewu tún ní jẹ́ iṣẹ́ ayé báyìí wàhálà máa dé o ewu ní jẹ́ iṣẹ́ ayé torí pé o gbọ́dọ̀ wà nínú ibì kan ṣáájú kó tó ríṣẹ́ yẹn ṣe bó dẹ̀ ṣe rí nìyẹn ló sọ àwọn sẹ́kà ń bẹ wọ́n gbà pé iṣẹ́ ayé ni so kí ló fà á ẹ̀sìn tá a ti sọnù ẹ̀sìn yẹn làwọn afẹ́ dá padà ẹ̀yin àfáà náà ibi islam yẹn ní kẹ́ máa gba àwọn yẹn sí ẹ jẹ́ káwọn yẹn rí àǹfààní tó wà ní islam wàláì ìjọba gan ó lè jẹ́ ìjọba ni ó pè wá kò sí kankan ló lè ṣe bọ̀ ẹnẹ́bì tẹ́ fi ń pèpè síbi democracy wọn yẹn ẹ fi pèpè síbi òfin islam ẹ jẹ́ káwọn yẹn rí bíútì ẹ̀ wọ́n máa ń rí bí tiẹ̀ ìjọba ó lè jẹ́ ìjọba gan ni ó pè wá pé ẹ̀yin àfa yìí nǹkan ẹ̀ máa ń sọ̀rọ̀ yìí ọ̀kẹ́ ní ìmọ̀ dùn aláwọ̀ lè ṣe ní tẹ̀tẹ̀ aláwọ̀ lè ṣe ó ṣe lásìkò ìmọ̀ Muhammadu náà ẹ̀ mọ ìyá tó jẹ ìmọ̀ Muhammadu ni bí ìjọba mẹ́rin ló bá ìmọ̀ Muhammadu lò ìyá fẹ́ jẹ orí ẹ̀ wọ́n ti mẹ́wọ̀n wọ́n sì wọ́n ṣe gbogbo ẹ̀ ṣéjọba ẹlẹ́ẹ̀kẹrin kó ló padà pé ni ìjọba tó ní lọ wọ́n kò ń bẹ́ẹ̀ ó kú ìjọba tó ìdébẹ̀ ó lọ pẹ̀lú ìyá wọ́n ti mẹ́wọ̀n ó tún jà ìmọ̀ Muhammadu rárá wọ́n mọ̀ pé pèsè bí nǹkan yín náà nífẹ̀ẹ́ ìjọba kẹta ìjọba kẹrin tẹ̀sẹ̀ wá dé tẹ̀sẹ̀ wá gbọ́ wá wá kí ló ń sọ wá pé àṣẹ wá ní àkókòdá báyìí ọmọ bàbá yìí gbogbo àwọn tó bá tún papọ̀ látòun lọ ìyá tí ìwọ jẹ láti fi àwọn ni ó máa jẹ the same thing kí ni Muhammad bin abu awf jàre Muhammad bin abu awf Muhammad bin abu awf náà the same thing náà ó ṣe wàhálà gan nígbà táwọn ó dira dé fún báyìí òun náà pè ní mọ́mù sọ̀rọ̀ọ̀dì wọn gbọ́ mọ́lẹ́kù sọ̀rọ̀ọ̀dì sọ̀rọ̀ọ̀dì yẹn tó ń pè ní sáwọ́dí lónìí ọba yẹn ń gbà yẹn òun ni ó pe Muhammadu Buhari tó sọ̀pọ̀tì tí ó yá o ti ní bákọ̀ọ̀kú agbára ìjọba ń sìn ọ̀yá máa ti dáwà ẹ̀ lọ. òun ni kò sí alùsùn náà gàgà tó lè gbàgbé Muhammadu Buhari lónìí òun làwọn súnfẹ̀ máa ń pè ní wọ́n ń pè ní wàbíyà wàbíyà wọ́n ń àwọn wàbíyà ni wọ́n máa ń bá àbọ̀ àbọ̀ yẹn náà torí ó ṣe tíṣà fáwọn bàbá wọn bá yẹn gbogbo àwọn àgbà fún iṣu nígbà náà ṣe tíṣà fún wọn nígbà tó ní pápọ̀ ìjọba òun ni ọba sàn ó dè yẹn gbà yẹn àwọn àjọ gbàṣẹ títọ̀ màá sọ̀pọ̀ sí ẹ pẹ̀lú dáwà tó ń ṣe dáwà sàràbíyà tó ń ṣe ṣùgbọ́n àjọ gbàjọ àdéhùn tá a ti fẹ́ gbé ni pé nínú ìran tòun òun ni ọba ó ti máa jáde olórí ó ti máa jáde nínú ìran tiwọ muhammadu abuhari ibẹ̀ ni eh, ali sheikh ẹ bá ń gbọ́ ẹnìkan jẹ́ ali sheikh ali sheikh fámìlì muhammadu abuhari àdéhùn tẹ́jọ́ gbé láti gbaná náà ló ti sè òun náà ló ti sè tó àfa àṣà nínú ìlú inú fámìlì tẹ̀ ló ti máa jáde ọba olórí inú fámìlì tòun òun náà náà dẹ̀ ló ti sè iná ló ti wọ́n ẹ̀sẹ̀ yẹn aláṣẹ́fù ní ilẹ̀ níjọ́ mẹ́ta yẹn ara àwọn fámìlì wọn náà dáwà muhammadu abuwabu náà ló spread spread spread tó dọ́dọ̀ tó àìná kò sí kẹta náà ò lè ṣe náà alihamudulilayi ìyàwó nífẹ̀ẹ́ wa ń jà wá táwọn fáwọn fún bẹ́ẹ̀ àwọn tí àjẹ ti lọ ìyàwó níjà wa táwọn táwọn táwọn ń ṣe fàájì káàkiri ìyàwó níjẹ wọn ẹ lọ bí àwọn bàbá ṣe àwọn bàbá tó ti lọ lọ àwọn tàbí àwọn tàbí yìí tí àti jẹ gidi ọ̀pá táwọn tàbí bá ń sọ̀rọ̀ nípa ìgbà táwọn wà lọ́dọ̀ àwọn tòṣè nígbà ìyá tó jẹ wọn tẹ́ńkà kó bá ń sọ tiẹ̀ ẹ mọ sí ẹ kí ló pẹ bìláàlì máa ń sọ ni bìláàlì ló sọ pé òun ò ní sọ̀rọ̀ ẹ̀yìn òun ló máa sọ̀rọ̀ àwa ṣe aṣọ ìbára ó mọ̀ ló gbogbo àwọn tó ń rán lẹ́wọ̀n wọ́n ń gbádùn bẹ́ẹ̀ ni <laughs> wọ́n ń gbádùn ni <laughs> wọ́n ń gbádùn ni wọ́n kàn fúnra wọn fúrúlẹ̀mù ni oúnjẹ ọ̀fẹ́ láàárọ̀ lọ́sàn-án alẹ́ ọ̀fẹ́ gidi tó le kò sẹ́ni tí ó lù kò sẹ́ni tí ó ṣe kankan mẹ́ ó mọ̀ gbádùn tó bá tó wá jẹ́ lẹ́wọ̀n ńlá kú lo ló mọ̀ jẹ oúnjẹ tí onímọ̀ pọ̀ jù yóò kún abọ́ ni pẹ́pẹ́ lẹ́wọ̀n ńlá ni bí wọ́n bí ten years ẹ̀ka fún ọ oúnjẹ tẹ gọbọ yìí wọ́n wo fíìmù ń bẹ̀ tó èdè òfẹ́ máa sọ gbọ́ akẹ́ ni wọ́n ń tà yín nínú àwọn tán gbá má ti ń bẹ̀ bí ti <laughs> aláàkó sànù wa ni gbogbo ẹ̀jẹ̀ ti ti àpọ̀ wá kàn fún àwọn fúnlẹ̀ ìdẹ́mi pèsè sí ni pé ẹ̀jẹ̀ ká pèsè síbi ìdájọ́ tà lọ́wọ́ ká sì pèsè síbi ìdájọ́ ìṣúra ẹ mọ̀jà afọpọlọ wò pé ẹ kíní kan tá a bá pèsè sí bẹ́ẹ̀ kò sí kò sí kátà lọ́ọ́ lè ṣe ó lè jẹ́ ní táyà ìṣúrẹ́sì ni ó pè wá ó lè jẹ́ ìjọba gẹ́gẹ́ ní ògbọ́kun rẹ̀ ó lè jẹ́ àwọn ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ ní òrí pé ibi ìdí la mọ̀ sí láti jẹ́ yìí ẹ jẹ́ àgbọ̀n nǹkan táwọn àfáà yìí sọ yìí ó lè jẹ́ bẹ́ẹ̀ bí ó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà àgbàládá wa àgbàládá wa náà ṣùgbọ́n ní tó fi wá lọ́kàn balẹ̀ pé àwa ń pèpè sí Islam sẹ́yìn fọkàn balẹ̀ pé ń pèpè sí democracy mo wà lọ́jọ́ àbá lọ́dún kan mẹ́ẹ̀ lọ́dún kan lọ́jọ́ àbá ọjà àbá yìí kan náà ni mo lọ bẹ̀ ń jọ́ náà táìmù òṣèlú báyìí náà ń pọ̀ báyìí odidi àpá àgbàpá nìbàdàn níbẹ̀ sọ pé ẹ̀yin bọ́dà káwọn ẹlẹ́yà jáde ìjọ káwọn ẹlẹ́yà jáde ẹ̀bá káwọn ẹlẹ́yà jáde kódà tó bá bẹ wọn lápá mo ní ha ọkọ̀ wọn ó lé wọn dànù kódà tó bá kó bọ̀ wá ẹ̀ ràgà bọ̀ wọn ẹ̀rí ìgbà ẹ̀rù kaba ẹ̀rù kaba àtùmọ̀ ẹlẹ́yà jáde ìjọ tó bá bẹ ẹlẹ́yà lápá ń ti tọkọ ẹlẹ́yà dànù tí ò wọ́n tún sọ fún ajọ́nà pé káwọn kẹ́lẹ́ àjáde ògbó ayífọ́jẹ́lẹ́ à tí ó lọ gba bótákà tí ó yà tí ó sì jú bẹ́ẹ̀ ọ̀gá ilé ti ní olùgbé pé ah ilé ah, ayé dá o wá tẹ̀ wá fi fún nọ́mbà ẹ̀ sí tó parí ní ẹ̀ ń tẹ́ra yín jẹ ẹ̀lẹ́ àtàlọ́ ni kò bójú ẹ̀ pé olóye tó lè rí yá àlọ́ ya fọ́tò fáwọn ẹ̀nẹ́sì àwọn ọmọ yìí kílẹ̀ ń wá ẹ fi àwọn mùsùlùmí tó wá fẹ́ máa ṣe ilẹ̀ kan gbà pé àwọn làwọn lọ sí fúnra wọn ẹ̀mọ́jẹ̀ kan dárúkọ wá pé àwa la ti àwọn lọ síbẹ̀ tó bá fẹ́ ṣe kájọ ẹja mọ òwúrọ̀ ó somi ìwọ káàbọ̀ kò somi wàhálà àti ẹ̀ kò bá àmọ́ ṣe nǹkan kan wàhálà àti ẹ̀ ọba tó dá ìgbésí ayé wa ló fún àníta jẹ tó ń torí náà ẹja padà fi kàn yẹn báyìí tó ibi tí mo ti lọ ní ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé ó sí àti pọ́n sí àti kó sí ẹ̀yẹ rẹ̀ ó sí wọ́n fi ń sin òkú wọ́n ní ká lè tà kò sí kàdá fẹ́ sin òkú wúlò kò sí kó sínú Islam kò sí kó sínú Islam tí a fẹ́ tà tó àkọ́kọ́ náà àwọn pọ́sítẹ́ máa ń sin ẹ̀dí waste of money wọ́n jẹ ìdẹ́ tó ń rí ìtú kéré o àwọn pọ́sítẹ́ mi ń bẹ fẹ́ pé tẹ bá ra millions of naira ni o wọ́n àmọ́ orí kan rí báyẹn ah, tó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ orí ti ti pa bẹ̀ ilẹ̀ tó ń rí ládùúgbò yẹn ṣe yẹn àwọn fọ́tò kan bẹ tẹ́sẹ̀ hé millions of naira ni wọ́n rà millions of naira ó tún máa ní èsì nínú ìgbà tí mo ṣe ń gbòǹdó state ńlẹ̀ yẹn wọ́n sin òkú kan gbà náà ó le gan wàláì wọ́n fa iná sínú sàárẹ̀ tí wọ́n ń tàn lára lẹ́ ṣe ṣe ṣe ìgbàgbọ́ ẹlẹ́sìn náà fún bàbá o wàláì <laughs> títí tí títí tí kí ẹbọ ṣe da ọpọlọ àwọn ẹni ẹrú wọ́n dẹ̀ ń tan náà wọ́n gbé tv síbẹ̀ wọ́n dẹ̀ ń tan tv yẹn lára lẹ́tọ́ àbó máa wò torí pé wọ́n rẹ́nu sàárè yẹn wọ́n ṣe slab sí lórí slab ẹni sí lórí wọ́n sì yẹn náà ọlọ́run ni mo ibà rà ẹ̀ṣẹ̀ síbẹ̀ wọ́n dẹ̀ ṣe bọ́ǹsì yẹn kalẹ̀ báyìí wọ́n àpọ̀ báyìí wọ́n ṣe tv mẹ́gbẹ̀ẹ́ wọ́n tan fluorescent síbẹ̀ alalẹ́ náà máa ń bá bàbá yẹn tan tv alalẹ́ náà sì ń florence náà orúkọ wa táwọn ilé ìjọba mọ̀ fáríṣì àmọ́ wá ṣá òye wọn gan àwọn èèyàn ń sin òkú tó lágbára gan tó nǹkan tí sẹ̀rí àgbà tí sẹ̀rí àǹfẹ́ bá sin òkú wa ó fi ara ẹ̀ sí yẹ̀pẹ̀ alọ́ni mi ní àkọlàkù náà fún inú yẹ̀pẹ̀ yẹn ni mo ti dá yín ibẹ̀ náà ni màá dá yín padà sí inú yẹ̀pẹ̀ yẹn gẹ́gẹ́ ló fẹ́ ká lọ sí mi òwúlò ẹ̀mí tá lọ nídìí ló ti lọ yẹn kásán fi bò ó kó mọ́ dóorun pa wá kó mọ́ kó kọ́lẹ́rà tiẹ̀ bá wa òun ló wà. èyí ṣe pé sàárè yẹn kankan ni ó ń lọ bárúsà kòtòkó ń lọ sàárè yẹn kan wà fún pé a kọ́bà bàbá ti fi ẹ̀pẹ̀ bò ó ẹ̀rí kó omi ò ní jáde sí wa òní kó kọ́lẹ́rà tiẹ̀ wa. àwọn dábàá tó wà nílé náà àwọn oníwòlì ìgbàjẹ ẹni tó jẹ apá ẹni tó jẹ ẹsẹ̀ òsì tó rẹ̀ ká máa jẹ lọ ẹ̀mí tá lọ ní ìdí ti lọ ara náà tó bá jẹ́ ọ̀gbọ̀n kìámà alẹ́ òkú ìjọ padà ọlọ́ka àti tó wà ní sọ̀rọ̀ mo ṣe àlébi ní egun kan bẹ níbi ìdíwá bíbà bẹ́ẹ̀ bá fẹ́ ẹran náà wà mẹ́ wọ́n pè ní ájú dáná gbogbo wa lálẹ́ ìkún yẹn wà mẹ́ wọ́n yìí rà gbóngbó báyìí àlébi ní òun nìkan ni òní jẹ òní jẹ ara rẹ̀ nígbà tí alọ́ba ti gbé wa dìde tó a fẹ́ gbé wa dìde ara rẹ̀ ní gbogbo ẹran wa ibi tó bá ní wà ètí kìnnì ń jẹ ètí kan jẹ ètò mi gbé lọ ètí gbogbo ibi tó bá ní wà lágbàáyé tí wọ́n á ṣe bí òun ìṣó àkọ́kọ́ àníbi ní òjò rọ̀ òjò wẹ́líwẹ́lí èyí tí òjò tó máa pọ̀ ìgbẹ́ máa rọ̀ wẹ́líwẹ́lí fún bíi forty days ìgbẹ́ ó fi rọ̀ bí òun ẹ̀ kejì bá àbá gbogbo ó dìde kò síbi tó wà á kàn ti báyìí. Allahu Akbar alágbára ni àlọ́ o ojú kẹfẹ́ yóò kà á kánífà dáa ká lójú wọn. ẹ tẹ̀bí ara ni wọn lè gbé yín dìde ni nípa kó àdìdì báyìí. eegun yẹn gbogbo ibi tí ara tó kù lára ẹ bá wà láyé ètò mi gbé lọ ètí kìnìún jẹ ètí ẹran tó jẹ yóò máa sọ pa pa pa pa adẹ́nà bó bá ṣe wáyé padà. àríbi ìnáwó àṣeyọ lórí fún mẹ́rin ìnáyẹn yóò máa lé wa lọ gbàdá máa pàdé báyìí á pàdé ní marshal nígbà gbà gbàgede àlọ́ òkè láti gbàdájọ́ wa. abdulhasan abbas ó lá wà ń bẹ̀ ní nǹkan tó fẹ́ tó pọ̀ lẹ́nu jẹ alẹ́ òní jáde sí wa. èmi ó ti bẹ̀ bọ̀ àlìdáwọn ńlágbára wàlá ó ní yóò fẹ́ tó pọ̀ lẹ́nu jẹ alẹ́ òní jáde á wà ń bẹ̀ òun ó sọ̀kalẹ̀ wá sí di sẹ́ńtà orí wa. Imam Muslim ní gáàbù tó máa wà láàrin oòrùn yẹn sí orí wa kò ní ju ibi tìró táwọn obìnrin kan máa ń lé ojú lọ orí ó máa ń sọ pátápátá a máa pariwo táyìn báyìí la máa sá káàkiri ẹni tó ta lọ sọ́dọ̀ ànábì adáhùn ànábì adáhùn wọ ni bàbá wa wọ́n wọ aràn ànábì adáhùn ni kíni òun náà dáràn òun tí màbá lọ ṣe yanjú ọ̀rọ̀ èso tó ní kó o máa jẹ ń jọ kiri àná òun náà jẹ abàtí lọ́dọ̀ àdà ànábì musa ànábì musa dá sí ẹsẹ̀ alọ́kùnrin ìjáde sí wa wàhálà ìfẹ́ pọ̀jù ìdààmú ìfọ̀ ànábì ni àgún ẹlòmíì yóò bò ní bí ẹsẹ̀ rẹ̀ bá ti tó àgún ẹlòmíì máa bò dé kókó ẹsẹ̀ àgún ẹlòmíì máa bò dé orókún àgún ẹlòmíì máa bò dé bàràkì àgún ẹlòmíì máa bò dọ́rùn ẹlòmíì ò tẹ̀ mọ́ lú ẹnu tiẹ̀ ni bí ẹsẹ̀ ní kábó bá ti pọ̀ sí ni àlọ́ òní jáde títí títí títí láti wá lọ bá níbi Muhammad sallallahu alaihi wasallam láti wá lọ bá níbi ànábì ó ní máa du olúwa rẹ̀ máa ṣe báyìí rẹ̀ abájú bẹ̀rẹ̀ náà ànábì ní òkà ní ṣe báyìí ànábì ní òun wà lọ forí balẹ̀ táǹtà àrùṣe rẹ̀ níbi abẹ́ àlàárà ṣe rẹ̀ bí abẹ́ ìsìn yìí ló bẹ̀rẹ̀ sí yìn àlọ́hùn bẹ́ẹ̀ títí àlọ́hùn náà tó ní dáhùn ló tún wá wòran títí tá ló wá sọ pé yá Muhammad irfa rọ́pàdì ó yá ìwọ Muhammad lórí ẹ̀ nìyí sáàlì tó tọ̀ máa béèrè tó bá wú ọba ẹ̀ máa mọ̀ fún ọ wáṣfà àtúnṣàfà máa ṣìpẹ̀ àgbàpẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lálọ́ ní tòwá jáde ìyẹn lálọ́ sọ pé yóò mú yẹ̀kú mu náà ìrọ́bìrì àlẹ́ ni àwọn mẹ̀lẹ́kọ̀ wà wà ní kú lọ straight sójà bọ̀ ó straight débi pé ó gbọ́ mẹ̀lẹ́kọ̀ àwọn àtòkùn àlọ́ àlọ́ wà máa bọ̀ pẹ̀lú òsì àwọn ìdájọ́ ìdájọ́ tí ó máa dá yìí èyí máa ṣe ìdájọ́ ìwọ ọ̀yá ìjọ olóró èyí máa ṣe rédèrè tẹ́yìn ṣe àṣẹ ní ẹlòmíì fi máa ń wò ó pé ẹjọ́ ti pàdé wájú ọlọ́run ẹjọ́ sìgá náà wà máa dá wọ́n wá asọ́rọ̀ ìyá hakimi alóòní wọn ló ń yára jù lẹ́yìn tí máa ń dájọ́ jù kátó tí ká jẹ́jú alọ́sùpá ní ìjọ ẹjọ́ wa láti àwọn tó ti kó látọ̀sùpá níbi àdáhùn ẹwú bá ti pọ̀ tó gbogbo ilé ayé àṣẹyìn gbogbo àwọn tó bá ń ṣe nǹkan báyẹn dìde àṣẹyìn máa mú ẹni bọ̀dì tó wà ní. ẹni tí bá ń ṣe nǹkan báyẹn dìde láàrin ká jẹ́jú ká jẹ́jú alọ́sùpá ní ìdájọ́. àwọn ọmọ àgbẹ̀ náà ti lọ àwọn ọmọ náà ti lọ ó kó àwọn àṣọ àbúlà àárọ̀ àwọn tẹ́gbẹ́gbà táwọn ọmọ ògbésùnwọ̀n àjẹ́nà ògbésùnwọ̀n iná ògbésùnwọ̀n àárín méjì làwọn wà àlọ́ wa fún ọ sí àárín àlùjáná àti náà wọ́n máa gbádùn náà fẹ́ẹ́fẹ́ yéé ìlúwa ọ̀sánù àlùjáná àlùjáná ni ó tó pẹ́ sí wọn ṣùgbọ́n àlọ́ padà wá borí tí wọn wọ́n padà wá wá jẹun àwọn tó bá jẹ́ aṣọ abúlé àrùn àwọn tó wà láàrin iná àti àlùjáná ṣùgbọ́n àwọn náà padà wá jẹ́ ọmọ àlùjáná tó àrùn àlùjáná ní agbára ju báwọn ènìyàn ṣe ń lọ ṣẹ́ ní ìfẹ̀rù nǹkan yẹn kò ní máa torí ẹ̀ kò ní gbóná olóṣèlú aláwọn àyìn aráàlú gan mọ ẹ̀kan ń tàn wáyé ẹ̀yin náà mọ̀mọ́ ìdálábájọ́ ní olóṣèlú máa ní ẹ̀yin náà náà ẹ mọ̀ pé ìdẹ́yìn bá ti dé àárín wọn hánahànà ni tó kí mùsùlùmí mọ́ta káṣíkẹ́ẹ̀tì o òkú mùsùlùmí pákó gan tá a bá fi gbé lọ́gà àdéjẹ ilẹ̀ ẹlẹ́yìn ẹgbẹ́dọ̀ fi ilẹ̀ ẹlẹ́yìn tòtò wáyé pé láàdì lẹ́dẹ̀ gbé náà ni mo ló dáa jù ẹ bá ti gbẹ́ kòtò yẹn ẹ wàá gbẹ́ kàfẹ́ gbẹ́ ìtẹ́ gbẹ́sẹ̀ gbẹ́ yẹn ìbẹ̀rẹ̀ gbé òkú sí òun kankan ṣe sínú pákó ẹ gbé sínú ọbẹ̀ mo ló dáa jù lẹ́yìn àmà gbẹ́ ẹ bá ti wá gbé sínú ọbẹ̀ ẹ wá ní fi pákó di má bẹ̀rẹ̀ àwọn ẹ wàá tán yẹ̀pẹ̀ náà ẹ̀ ẹ sì wá kú yẹ̀pẹ̀ sínú bìrìwò yẹn tó bá tiẹ̀ lọ ìjọ yẹn ti tó kí mùsùlùmí wọn bẹ̀ gbé bóòlù ó ti pàdé àlọ́ ẹni tó bá dẹ̀ jẹ́ pé bí ìwẹ̀ náà lẹ́gbẹ́ náà ni wáyé pé bí ìwẹ̀ náà lẹ́gbẹ́ náà ni ìsàlẹ̀ rẹ̀ gbèsè ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ẹ̀kọ́ kíbla ẹgbẹ́ síbẹ̀ òtẹ́bá tó wá gbé síbẹ̀ ẹlẹ́sìn bíi ewé kẹjáwé kàkàkẹ́ ìdáàbò ẹ̀fí ẹgbẹ́ yìí lónìí máa bá ti yàn bàbá ìdá náà nídìí dákẹ́ àtẹ̀tí wàá sọ àwọn olówó tó wọ́n àwọn olóògbé kẹta lọ jẹ ẹni tẹ́ bá fi gbé débẹ̀ tẹ́ ẹ̀ nídìí ẹ̀ ẹ̀ kàn fi gbé débẹ̀ tẹ́ bá fi pákó gbé débẹ̀ àwọn nídìí òkú gangan fún rẹ̀ débò para ìsinmi ìyẹ̀pẹ̀ yẹn fún rẹ̀ yóò kó mùsùlùmí sí máa rí bí islam ti pa wá láṣẹ wọ́n ti ṣe ànábì náà wọ́n ti ṣe àwọn tàbí náà ìṣẹ́ṣà ibẹ̀ láti wá àti máa padà síbẹ̀ náà àbẹ̀ kan síbẹ̀ àlọ́ máa tó àti padà tó àti tó àti. o lè máa tó wa lójú pé láti ọ̀dọ̀ tí ń sọ yìí náà ayé ó parẹ́ òun kọ́ ni ò parẹ́ ẹ̀ lókè máa dá òtún ẹ̀ yóò tó bá parẹ́ yóò sọ fún àbí tó parí lójijì á jí láàárọ̀ ọjọ́ kan náà ní láàrin pé òkú ti yọ ti máa ń wọ̀ alọ́mọdé àti àsùkò yẹn o àsùkò yẹn ó ti wọ́ ṣùgbọ́n o àdébí ni kò sí ẹ̀ gàgà tí wọ́n ti àlọ́ wọn ìtumọ̀ ẹ̀ ní pé kò sẹ́yìn gàgà tí wọ́n rántá rẹ̀ tó rí tálá olùmọ̀ ẹ̀ tó kọ́ wọn ti rí dèédé àsìkò yẹn náà ló ti ń súnmọ́ dẹ́dẹ́ ní táwọn yẹn ṣe àwọn yòó kárí káwọn sí náà ó ṣòro gan mo bá àwọn ọmọ kan sọ̀rọ̀ ní ọdún àwọn ajẹun ṣé ni ni ẹ̀ẹ́dẹ̀ ti mọ̀ wàhálà wọn tún ti gbé sí ìyàwó òdà ẹ̀ ń ti gbé sí ìyàwó òdà sẹ́yìn ò mọ̀ ẹ̀ táwọn bá fi ìyàwó táwọn bá lọ mẹ́kà kọ ẹ̀ ní mẹ́kà táwọn bá rán màmá àwọn lájí táwọn kọ́ inú ìyá wọn kò yé wọn ipò ní ti bẹ̀rẹ̀ fún yín báyìí wọn àti ẹ̀mọ́ ẹni tíì bí mo ṣe yí wọn làwọn náà yí wọn padà wọn rárá wọn ni irọ́ wípé wípé àwọn òyìnbó wípé wọ́n ti tu àwọn bàbá wa tipẹ́tipẹ́ tó ti gbá wa mo pe ẹ̀yin náà wá ń rán pé kẹ́ ẹ lọ gbowó yẹn padà ẹ wò kaba so àwọn èèyàn ó ti fi stage rẹ àwọn òkè ẹ̀sán tí ń jẹ́ ẹ̀rọ̀mẹ́ so ìgbà yẹn yóò tó orí àwọn ẹ̀dá burúkú la yóò parẹ́ lé lórí oníṣẹ́ni rẹ̀ náà lọ́lọ́mọdé adásùkọ̀ yẹn o ah àsùkò burúkú ni o àdìgbò sẹ́yìn kankan yóò mọ̀ pé kankan tó tiẹ̀ mọ̀ kankan tó jẹ́ àlọ́ ọ̀sán yóò sì dàrú orí wọn náà láti parí lórí ìgbà náà tó dáwà ti ṣe òkú wa báyẹn ó fi hàn máa bá tiẹ̀ lọ àwọn tó máa ṣe gbèsè ayé wa lọ padà ó ti bá tiẹ̀ lọ nìyẹn tó bá ṣe kó lọ fèsì ẹ̀ nígbà tó kàn án lọ àwa náà sá tún banújẹ́ lónìí náà wà lóòótọ́ lọ bá bá ti lọ máa bá bá ti lọ máa bá ti pẹ̀lú mi ò ẹnìkan àfáàní o ó ń ṣàdúrà ẹ ìwọ Ọlọ́run mọ ti pa báyìí àwọn tó kúkú pa náà láti jọ yìí náà kú sí ìdẹ́ka tá ń ṣe lọ́run náà dákun mọ́ ti di ewu òkè àfa àjẹsíkì náà ètí ń ṣàtúwà nílẹ̀ tó ń dáhùn síwájú àlọ́ ta ló tọ́wọ́ pé wọ́n ní dáńṣe wọ́n ní dáńṣe ètí ń gbádùn gbádùn lọ ètí ń jìyà dẹ́yìn jìyà lọ ọlọ́ kó jọ kó wọ́n ṣe wá lẹ́nu yà ìbéèrè lẹ́ẹ̀kẹta kí ni tí mo bá ń ṣe kútúbà lọ́wọ́ ní táwọn níbi hadith ànábì hadith wà nù mùsùlùmí ustaz onígbà níbi sọ pé man takallama wal imamu yakhutub falaysat lahu al-jum'ah wa man qala lahu uskut faqad lagha àníbi ni ẹni bá sọ̀rọ̀ nígbà tí mo ṣe ní túbà lọ́wọ́ àníbi ni kò ní jùmọ̀ ẹ ń bá sọ pé dákẹ́ tó o gbọ́ pé wọ́n ní káwọn máa sọ̀rọ̀ ni àníbi òun gbọ́n ti kọjá yìí wọ́n náà ti ṣe tí ò dáa so a kì í ṣe wáàṣí lásìkò tí mo ṣe ní túbà ẹ tí bá ti ń sọ̀rọ̀ táwọn wò wọ́n ní àmẹ́bí ti tẹ̀kú bá wọn ẹ bá parí kútúbà tán wà á lè kó sáà kìí ìgbà níbi ni ẹjọ́ bá tún kọ̀ rẹ̀ sí náà wọ̀ gan-an náà ti kó síbẹ̀. àfa wa ń béèrè pé ṣé a lè dáhùn sálámà ara àrídáhùn ìwọ náà fún ara wọn tẹ́kọ̀ sálámà wọnú jimá jókòó gbẹ́gbẹ́ máa ń bàjẹ́ ti bẹ̀rẹ̀ ìtura ẹ bá fẹ́ kíra yín pẹ̀lẹ́ bá parí. èyí tó máa béèrè fàá abẹ́rẹ́ ah, ní Tinubu ni ìbò kọ́ta ló mú ẹ̀yìn gan ó mú ìwọ̀n àrùn ẹ bá kíra yín tán tó bá dẹ̀ sálámà mọ́ dà lọ ẹ bá parí padà lọ dà lọ torí gbà àgbọ̀rọ̀ sọ̀rọ̀ ìtìtì máa a máa gbọ́ nǹkan tí ìmáàmù sọ nǹkan mú sí ọlọ́ àlẹ́ náà ẹnìkan náà wọ́n mẹ́rin náà náà ìbéèrè tí wọ́n béèrè ni pé a gbọ́dọ̀ fi òfin ní ìdájọ́ lẹ́yìn òfin àlọ́ èyí ṣe ìjọba nìkan ló bá wí ìjọba náà ló bá wí ìjọba pátá ló bá wí kò fẹ́ kọ̀yàwó rẹ̀ òfin àlọ́ ló lò láti kọ́ èyí nǹkan màgọ́yà máa kẹ́rù ẹ̀ jáde ìwọ náà ti kó síbẹ̀ kò fẹ́ fẹ́yàwó òfin àlọ́ náà ló fi fẹ́ tó bá ti lò wọ́n náà ti kó síbẹ̀ ẹnìkan ṣe ọ òfin àlọ́ náà ló fi yẹn jẹ gbogbo wa ló kó sínú àtijọba àtàwa náà gbogbo ẹni tí bá ti ń tí nǹkan yẹn bá ti ní ìdájọ́ àlọ́ tí wọ́n wá lọ ń change ìdájọ́ yẹn kò ti kó síbẹ̀ wọ́n bá ń gbé nǹkan yẹn kò ní ìdájọ́ àlọ́ bẹ̀ bí a bí sẹ́túmẹ̀ntì òun náà làwọn ọlọ́pàá máa ń ṣe ẹ̀yìn ẹ̀ méjì ń já ní ìsìn báyìí ìyẹn ní sẹ́dáhùn tó lè sùn láà ẹ̀jẹ̀ fẹ́ bá wọn yanjú ẹ̀ ilé ìsọpé mi mo ní ilé ìsọpé àwọn ah, ló ní ọ̀dà fún ọ̀dà kìnìkan ìyẹn kò sí mẹ́ ṣùgbọ́n àwọn nǹkan tó bá ní ìdájọ́ ìdájọ́ ìdájọ́ àlọ́ àgbọ̀dọ̀ pé nǹkan ní ìdájọ́ ìyàlọ́ ṣùgbọ́n ó jẹ mí lówó kìnìkan kìnìkan ó ń gbojú mi ẹ wá gbé lọ police station èyí tó bá jọ mọ́ pé kọ́kàn bá yín ṣètù ẹ̀ ẹ̀ wọ́n ṣètù ẹ̀ ṣùgbọ́n ìtọ́wájẹ́ pé ó lófin àlọ́ òní ná òfin àlọ́ òní tó àwọn onílò kan lọ wọn wùyẹ kúrú kan máa lọ síwájú wọn ṣùgbọ́n èyí tó bá jẹ́ bí settlement bóyá ẹ fa kankan láàrin ara yín ni àbí ẹni yẹn rẹ fún ọ ní ẹ̀tọ́ rẹ wà á gbé lọ síbẹ̀ láti pé kán bọ́ dá sí kán fún ọ padà àwọn nǹkan báyẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan yẹn náà àwa náà ṣe láàrin ara wa náà tẹ́lẹ̀ náà tọmọṣẹ́ wa bá pẹ́ dé àlebàwí ìpèkélé tó fi pẹ́ dé àlesọ pé tẹ̀lé kan ṣòro àwọn nǹkan báyẹn sófin àlọ́ ń tí ìbàdí sófin àlọ́ ń bẹ̀ máa yanjú láàrin ara wa. bá ṣe wù wá lóye ẹjẹ àjọba yẹn subhanahu wa ta'ala bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra lọ́lọ́run yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtì ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́ kákẹ́gbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. abidul quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ̀. tàgbàtọ̀dọ̀ tọkùnrin tobìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five masala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. Telephone zero eight zero eight five two three seven. 7577. WhatsApp number 081 1063 9366. Ǹde lọ́gbẹ̀kọ́ mẹ́.